ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره قديم بلا ابتداء دائم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنة مميت بلا مخافة باعث بلا مشقة ما زال بصفاته قديما قبل خلقه لم يزدد بكونهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان بصفاته أزليا كذلك لا يزال عليها أبديا ليس بعد خلق الخلق استفاد اسم الخالق ولا بإحداث البرية استفاد اسم الباري له معنى ربوبية ولا مربوب ومعنى الخالق ولا مخلوق وكما أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائهم كذلك استحق اسم الخالق قبل إنشائهم ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخفى عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم عاملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان وما لم يشاء لم يكن نعم، الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا مؤبدا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله نعم أدوكولا سيدة الله سبحانه وتعالى الله باتي وصي عند فوا أدوك جلسة علمية واتي رلي àbí ọlọ́run bá nínú àánú rẹ̀ kó mọ́ṣálá ìgbà ní ìjọsìn fún wa hmm. àwọn nǹkan tí a máa ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ náà kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó ṣe wá ní àǹfààní ní ayé àti ní al-qiyama kó ṣọ́ wa níbi àṣìṣe kó dẹ̀ sọ àwa náà níbi àṣìgbọ́ kó dẹ̀ fún wa ní àwọn àgbóyè àwọn àlámàrí náà gẹ́gẹ́ bí a ti ń bá ọ̀rọ̀ bọ̀ láti ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lérí àwọn nǹkan tó ta alákọ̀ pẹ̀lú àkídà wa tí èèyàn fi máa jẹ́ mùsùlùmí tí ó jẹ́ pé àkídà rẹ̀ tí ó jẹ́ àkídà tó ahli sunnati wal jama'a tí ó jẹ́ àkídà àwọn tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fẹ́ ká fi ẹ̀sìn jẹ́ sí wọn ẹ rí i pé nínú al-Qur'an al-Karim ọlọ́mọ subhanahu wa ta'ala ó fún wa ní àwọn èèyàn tá a máa wò kọ́ ṣe fil aqida wà fil ibada hatta wà fi suluk àwọn fẹ́ pé a wò pé bí àwọn ilé ṣe ṣe tó fi jẹ́ pé lọ́dọ̀ àwọn ní hatta inda al-usuliyyin wọ́n ní kò lẹ́tọ̀ọ́ la ahadin kò fún ẹnì kẹ́kẹ́ kó mú ìròrí kan wá nínú ẹ̀sìn tó yàtọ̀ sí ma ajima alayhi ashabu muhammadin sallallahu alayhi wa sallam yani ìdá hasal ìjìmá ìdá sahaba ridwanullah alayhim ká bá ti rí ìjìmá pé àwọn sábẹ́ panupọ̀ lórí mas'ala kan àbí lórí àlámọ̀rí kan kódà wọn bá mú ọ̀rọ̀ bíi méjì wá tí àpọ̀ inú wà lórí abẹ́rẹ́ láàrin wọn tó jẹ́ ìṣẹ̀lá fúta náà wà eléyìí sọ tiẹ̀ eléyìí sọ tiẹ̀ kò lẹ́tọ̀ọ́ fẹ́ nìkan kó tó múra yóò sáà wọ́n náà mú kan nínú kí ni من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين وليه ما تولى ومثله جهنم وسأظن هذا في صف النساء طيب so, من يشاخك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين فالمؤمنون في هذه الآية من هم؟ أصحاب النبي صلى الله عليه وسلم lóbi tẹ́ka àwọn máa sọ yìí pé tí wọ́n bá ti mú ìjìmọ́ ọ̀pẹ àwọn sábẹ́ panu pọ̀ pé báyìí ni nǹkan ṣe rí kò gbọ́dọ̀ sí ìdá sọ̀rọ̀ mi àbí wọ́n wá ti àti àwárí ìkìláàfù lọ́dọ̀ wọn bí ọ̀rọ̀ pé méjì ọ̀rọ̀ pé mẹ́ta kò gbọ́dọ̀ pé àwọn sábẹ́ ṣe wúre mílíọ̀nù tó rí ráyù míì tó tó yàtọ̀ sí tiwọn láà táàkùn nǹkan ò lè yẹn inú nǹkan tó ti sọ́lá yóò ṣe kí ni o ìlò mú torí pé tó bá ti lọ mú nǹkan míì wá àjẹ́ pé ó ti ṣe ẹ́ ó ti mú ọ̀rọ̀ míì tọ́tọ̀ sí ọ̀rọ̀ àwọn tàbí nìyẹn níwálihi máa tàwádà ẹ̀fọ́ wa lọ́sọ̀ ìjà náà kó tẹ̀lé ẹ̀kẹ́ kíkà tó yẹ kéèyàn fọwọ́ra rẹ̀ mú ọ̀bìdálì ló fi jẹ́ pé nínú àkídà náà àkídà mùsùlùmí ó gbọ́dọ̀ wà níbàámu sí àkídà àwọn sàhábà rẹ̀ wà láàrin fàáwù láàyè àwọn náà ni àwọn sálàfù sálàfù sálàfù fa alifọ́jú la awọ alimi sálàfù náà sọ́ọ̀lù mẹ́rin hù wọ́n kú sàhábà àwọn sàhábà náà ni ẹ gúrùpù àkọ́kọ́ a máa sọ pé àwọn sálàfù rè àwọn sálàfù rè ó fi jẹ́ pé àkídà wa ó gbọ́dọ̀ papọ̀ mọ́ àkídà àti àwọn náà ni àbí ọlọ́run nínú àmì rẹ̀ kó ṣe àkídà wa ní àkídà wọn. báyìí afáà tí ó kọtíra kọlọ̀ nǹkan bá ní yọnu sí wọn àbáwọ̀ débi wípé kọ̀dí mọ́n bíláptìlà àbí àṣàyẹ fún wa pé ọlọ́pàá subhanahu wa ta'ala yìí a sọ pé ìròyìn ẹ̀ àbí orúkọ rẹ̀ ní alqadim àlẹ́sọ àwọn ìdí táwọn afáàsì kí ni o tí wọ́n mú wá tí ò fi lè jẹ́ bẹ́ẹ̀. báà náà ní pé ọlọ́ba subhanahu wa ta'ala la yafna wala ọlọ́ba subhanahu wa ta'ala yìí kò sí òpin fún kò sí kò sí pé ọlọ́run bá dópin láà yóò mọ̀ wá ọba tó mọ̀ wá gbére ni. wala yakunu illa ma yurid àti pé ọlọ́ba subhanahu wa ta'ala yìí nǹkan kan ò lè ṣẹlẹ̀ nínú ayé hátà nínú sẹ́mà ààfin tọ́lọ́ba subhanahu wa ta'ala tó bá jẹ́ pé wà nínú èròǹgbà ọlọ́run ọba eléyìí aṣàlàyé fún wa pé ìrọ́dà yìí àwọn onímọ̀ pè sí ọ̀nà méjì asọ́fà pé ó lè jẹ́ ìrọ́dà tó ń kàwọ́níyà tó ń kọ́dàríyà tàbí kó jẹ́ kí ni o ìrọ́dà tó ń ṣẹ̀rẹ̀ìyà ẹ́ kó jẹ́ pé èròǹgbà tí ọlọ́ba subhanahu wa ta'ala tó gbà tó ní bá ṣe pẹ̀lú bí ọlọ́run bá ṣe pẹ̀lú bí ayé ó ṣe lọ tàbí èyí jẹ́ wípé ìrọ́dà ṣẹ̀rẹ̀yà ètò pẹ̀lú ìbámu sí ìfẹ́ ọlọ́run ọba àti ìyọ́nú rẹ̀ ìyàkàrà yìí fún wa wípé ẹni tó bá ṣe ní tí ò da ó ṣe zìnà lọ́wọ́ ní súnà wípé ẹni tó ṣe zìnà yìí ló sọ pé ó wà nínú ìrádà ọlọ́run ọba ṣùgbọ́n ìrádà ada ni kàwọ́níyà tó ń kọ̀ dàrí yà ìrádà èròǹgbà pé bọ́lọ̀ ọba ti pè gbogbo pa yóò ṣe máa lọ ni. gbogbo àti èèmọ̀ wọn ṣe tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí nínú ìjọsìn nínú èèyàn kan alukur'an èèyàn ọlọ́run ọba gẹ́gẹ́ ń ṣe yìí àbẹ́yẹn ń ṣiṣẹ́ kankan nínú àwọn iṣẹ́ fún Allah subhanahu wa ta'ala ìyẹn náà wà nínú ìrádà ọlọ́run ṣùgbọ́n ìrádà wo nìyẹn o ìrádà tó ń ṣẹ̀rẹ̀ ìyá tọ́ba èyí táwa sọ yìí ahli sunnah wal jamaa ṣùgbọ́n khalafu yàrá al-mu'tazila khalafu ahli sunnah wal jamaa fi hàdà àwọn mu'tazila àwọn yapa tí àwọn ahli sunnah wal jamaa níbi ọ̀rọ̀ ìrádà yìí lóbi dẹ́ pé nínú àkídà àwọn mu'tazila ni wípé mu'tazila gbà wípé ẹ̀jẹ̀ ká lo kí ni ẹ̀ṣẹ̀ tó ga jù ọmọ ní aṣírùkù wal kufru àbí so nínú àkídà Mu'tazila ò ní wípé ẹni tó ń ṣe kúfùrù ìtọ́lọ́run bá subhanahu wa ta'ala tó gbà lérò lọ́dọ̀ rẹ̀ òun náà ni al-iman ẹ̀yọ ó dìde fáwọn àjọ Mu'tazila sọ wípé ìtọ́lọ́run subhanahu wa ta'ala tó gbà lérò lọ́dọ̀ kèfèrí oníkíni òtí mẹ́ mùjáràdù pé yẹn gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn fẹ́ ó lẹ̀ pé kí lọ́nà bá gbà lórí lọ́dọ̀ gbogbo wa iman but ó ní nǹkan tí mo tẹ́sí là fẹ́fà yọ tẹ́sí mo tẹ́sí là fẹ́fà tó sọ fún ọ tó sọ yìí pé nítorí wọn gbà lórí lọ́dọ̀ kẹfìrí ni kí ni o ní iman ó ní fàgọ́lẹ́bà màṣíyàtú wà ìrọ́dàtú káfír àlà màṣíyàtú wà ìrọ́dàtú là fàkàfàr. ó ní ṣùgbọ́n èyí tí ọmọnìyàn gbà lérò àti tóun fẹ́ ó wá overcome èròǹgbà tọ́lọ́n kò yé ọ̀rọ̀ ọ̀rọ̀ gbà lérò yẹn ó tẹ̀wọ̀n ju èròǹgbà àti ọlọ́run ọba lọ ló fi jẹ́ pé kúfùrù ló ṣe ẹ dàbí pé irú ẹ̀ nìkan tí alimami ibn Qayyim rahimahullah ta'ala tó ń bèrè níbi tó bá jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yẹ kí wọ́n pọ̀ ọlọ́run ọba lóòótọ́ wọ́n sì kàbá bá gbélé ìbò onífàkú wà tó wọ́n. ìdán awọ̀hát wà o. tó ti yára sí tó pé tẹ́ bá sọ pé wọ́n kan ọlọ́run bá ìbò ààrẹ tó rántí àwọn àbúyá tiẹ̀ àwọn bẹ́ẹ̀ dẹ̀ màsí ìhìlẹ̀ su'al. nuridu jawabahu. mimman wa'a. mimman wa'a. إذا مات الإله بصنع قوم أماته فما هذا الإله وهل أرضاه ما نالوه منه فبشراكم إذا نالوا رضاه فإن سخط الذي فعلوه فيه فقوتهم إذا أوهت الشاهد إذا فعلوني tó bá jẹ́ pé ẹ sọ pé wọ́n pọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ni ẹ sọ pé wọ́n kọ́ ọlọ́run bá gbélé bù ni tó bá jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó bá yọnu sí eléyìí fúnra rẹ̀ pé kẹ́kẹ́ òun bá gbélé bù tọ̀ ọ̀rọ̀ tiẹ̀ tó sẹ́gbẹ́rẹ́ pàbùsùrọ̀ ọkùnrin ọ̀rọ̀ tẹ̀ tó sẹ́pẹ́rẹ́ àbẹ́ tó bá sọ pé wọ́n fọ́ ọlọ́run láti kàn má gbé lébi àjẹ pé ìdáǹsọ ni pé agbára àwọn tó kàn ṣàgbé nísìn tí èèyàn méjì jọ ń wọ̀dì mú ẹni tí ó sáwọn èèyàn rẹ tó lágbára jùlọ ẹjẹ pé ìdáǹsọ pé agbára àwọn tó kàn má gbé lébi wọn ti kí ni ó ju agbára tọ́lọ́run lọ sọ ṣùgbọ́n fàgọ́lẹ̀ bẹ́ mashi'atul kafir wa iradatuhu ala mashi'atillah wa iradatihi fakafara onítọ̀ orí àkí onítọ̀hún gbà ní pé sẹ́wọ̀n fẹ́lẹ́sì ẹ tó wá kàkà ọ̀rọ̀ pé inna Allah subhanahu wa ta'ala arada bil kafir al-iman yóò rẹ̀ bọ́dọ̀ àwọn àdìsùn rẹ̀ tó kàkà ọ̀rọ̀ yàn pé nítorí àwọn àdìsùn rẹ̀ gbogbo ọlọ́run ọ̀rọ̀ kátà wọn sufi máa ń sọ ni tí wọ́n sọ yí pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala la yus'al aina kana wa kaifa kana sari ọ̀rọ̀ yẹn nísìn ọ̀rọ̀ àwọn sufi ni ọlọ́ọ̀bà a kì í béèrè pé bo ni ọlọ́ọ̀bà wà tó di nísìn tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn nísìn ó fi ṣe ìgbọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala tó bi ni o ọ̀rọ̀ sufi ni àbẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ wípé hadithi muawiya bin hakam nígbà tí muawiya tó ló ń fọ́ arábìnrin járíyà àwọn létí tọ́lọ́ bá nàbí sallallahu alaihi wa sallam lẹ́yìn pé kí ni nǹkan tó ń fi jẹ kàfàrà tó ń fi sọ́rọ̀ tó ń dá ẹ̀ ó ṣe ọlọ́run bá ní kó túkùn lọ́rùn ẹrú yẹn àbí wàá ní kó tó túkùn lọ́rùn rẹ̀ kúrò ní mú járíyà yẹn wá gbà tó wá mú dé fasalaha rasulullahi sallallahu alaihi wa sallam ayinallah suf àwọn ọmọ mi pé arábìnrin wa àìlọ́lọ́ kí ni sọ àìlọ́lọ́ jẹ́ máa ìwádìí sọ pé láyé sàl àìlọ́kàdà. فهذا الرسول صلوات الله وسلامه عليه يسأل الجارية أين الله tẹ́lẹ̀ kiri sèptéèm bọ̀ tí wọ́n kẹ́ pé ah ọlọ́run bá tóbi ju tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé ah ọlọ́run tóbi gan o a máa béèrè kí n bọ̀ ọlọ́run bá wà yóò béèrè àgọ́ owó nu àwọn obìnrin náà. هذا الرسول يسأل. bàtọ́ bẹ̀rẹ̀ sọ pé Allahu fi sábà tí ó fi sọ́nà ọba sọ̀rọ̀ mi tán tó kù lọ́rùn rẹ̀ fa ìlàhà mọ́kùnrin mọ̀mìnì lélẹ̀ arábìnrin lélẹ̀ mọ́mìnì ni tó kù lọ́rùn rẹ̀ sọ̀dọ̀ mọ́dàn. almuhim oní pé ẹni tó fẹ́ jó ní súnà ó gbọ́dọ̀ máa ìbára tí ó máa sọ àwọn ọ̀rọ̀ tí ó máa sọ kódà tó bá gbọ́dọ̀ lẹ́nu àwọn èèyàn tí kò dá lójú pé ní súnà ara ni wọ́n ó gbọ́dọ̀ ya ọ̀rọ̀ yẹn wò kó tó máa sọ ẹni ó kàn bá àwọn wákàtà abára ní àwọn bàbá náà ni ó bá ó sì náà sì ń gbé káàkiri eré tí gbárò yé dàda wúra àwọn àwọn àwọn àwọn oríṣi àwọn àlùfáà tó ń kọ bí ìhà ọba tí ò gbàgbé kíndé kan mẹ́gbàgbé mi gbogbo àwọn bàtẹ́rọ̀ gbogbo bá a ṣe bá pé bá a ṣe bá ńlẹ̀ Yorùbá ẹ inna wajadna àbá àná àlà ummatin abáǹgàbá pé bí wọ́n ti ń ṣe náà nù wà náà ala àṣàrí orí orúkọ wọn láti mọ̀ tán. so ìdán tí mọ̀tẹ́sílà bá sọ wípé ìnàlọ́hà àrọ́ ọ̀dàmì nàìjíríà màdá al-iman àti mọ̀ tó parí àkídà àbúwọn ẹ̀ báwọn sọlọ́dún jẹ́ pé ṣé ẹ̀dá kò ṣe ó wá lè gbẹnu ẹnìkan kó sọ wípé ìrádà ẹ̀dá àti mọ̀ṣíà rẹ̀ gọ́lá bá tàbí àwọn ọ̀jẹ̀ subhanallah amma yasifun. naam náà eléyìí ọgbà kí akéè sára ní orí rẹ̀ tọ́yẹ alọ́ba subhanahu wa ta'ala làwọn ilé fòtọ́ jẹ́ pé àwọn onísúnnà wọn dára sí wọn láàmú àwọn sọ pé la yaqul illa ma yurid kò sí ní tó lè ṣẹlẹ̀ ní tó fa ìbára rẹ̀ nù ṣẹ̀gbọ́n ni wọ́n fi gbọ́dọ̀ láyé kó lábẹ́ wọ́n fi ṣe nẹ́fíù àkídà àwọn ọmọ tẹ́jú torí pé náà ìmú tẹ́jú àzọ́ ní ìsinmi pé ìsọ̀lọ́wọ́ láyé rírí láyé rírí pẹ̀lú káfí ẹ̀lẹ́kọ́ fọ̀rọ̀ bàkáfàr ní anna ìrọ̀dátà hù gọ́lọ́dọ́ mẹ́rẹ̀dá ìrọ̀dátà Allah azza wa so lọ́dọ̀ tí wọ́n ní ìsè kàánà fìlìkàún mẹ́rẹ̀ láyé rírí bọ̀lọ́ so àkídà tó wọn sọ pé láyé kún kò sí bẹ́ẹ̀ rògbà ẹni kankan àbí mà ṣe ààrẹ ẹni kankan bó ti lè borí tàlá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ làwọn fún wa pín sí ọ̀nà méjì pé tọ̀ ní tó bá ṣẹlẹ̀ á sọ pé iradatullahi alkauniyatu alqadariya àti kí ni o iradatullahi ash-shar'iyya ẹni pé àkídà ọ̀sán ọ̀jẹ̀má òun ló wà tẹ̀líma wà wà arujá wà awùbà ó ní tòun fún yẹn wà láwà kadhalika ja'alnakum ummatan wasata ẹ máa máa rí wàsàtì yà ẹ lọ́mọ ẹ mọ̀ rí wasatiyya yẹn lọ níbi àkídà al-sunnah wal jama'ah sọ̀bàn. àwọn afọ́ọ̀ni lábẹ́ la yakunu illa ma yuridi yìí ìlú fà á tó fi jẹ́ pé lẹ́nìkan bá búra lórí pé wallahi mi lè fẹ́ sọ lágbájá àwọn ìbúra ti ṣe bẹ́ẹ̀ rí o wọ́n sì mi ń bẹ nǹkan lè hàn sí yàn lójú kan kó tún padà hàn lójú míì ní ọjọ́ míì pé ah, débẹ̀ náà ni. téèyàn bá sọ pé ntàmẹ́lò ní gbé téèyàn bá sọ pé wàlọ́hì mi ní ṣe nǹkan báyìí tó bá sọ pé insha allah. àwọn onímọ̀ nítorí pé ó àlákọ̀ọ́ àti láàzọ̀ wàbí ìrọ̀dẹ́tì yìí. irú ẹni bẹ́ẹ̀ tó bá padà ṣe nǹkan yẹn pé ah irú ẹlẹ́ni ṣe ni ọ̀dà kò sí ẹ̀ṣẹ̀ fún torípò ti sọ kí ni o inshallah lórí ló búra lóòótọ́ bọ̀ tó ti fi inshallah inshallah tó fi sí yìí kí ni o inshallah yẹn ìdáàbòbò ni fún níbi ẹ̀ṣẹ̀ wal kafara tó ti yá ẹni sè fáyé àwọn ní níbi tẹ́lẹ̀ ilé tó lágbára fọwọ́ àlè mẹ́mẹ́rin mi lè ẹnà ó ìlànà ìfàlù ayé tí ò bá lọ ṣe tí ó lóun ò ní ṣeun àbí ó bá lọ ṣe ìtọ́lóhùn ò ní ṣe àbí ìtọ́lóhùn ó ṣe kò bá ṣe é wọ́n ní wọ́n tó sọ pé inṣàlá a pé nínú mọ̀ṣíà ọlọ́run ọba tó wà tó yẹ pé òun ló borí ju mọ̀ṣíà àti ẹ̀ lọ in ló fi lọ́wọ́ ṣe tó ò ní ṣeun èèyàn sọ pé ìlé fẹ́ ìṣàlágbájá àwọn obìnrin náà mọ̀ sọ̀rọ̀ ẹ̀ pé ẹ̀ wọ́n máa jàwá sọ̀rọ̀ síbi ìtàbù kìíní kan ni ó sì padà lé bára ẹ̀ lọ́dẹ rẹ̀ tó bá ti wá kó ká ní pé ó ti wá kó wà lá bó tó wá fi ṣàlá ọkọ a jẹ́ pé nínú mọ̀ṣí àti ẹ̀ òun wò pé ṣé ti máa jàfẹ́ lọ́kọ tẹ́ni tó jẹ́ ayé àwọn méjì lé ní àmọ́ lọ fẹ́ mọ̀ṣí àti ẹ̀ tó bá padà wá bára rẹ̀ lọ́nà halal là ń sọ o tó bá bára rẹ̀ nílé ọkùnrin yẹn lọ́nà halal àjẹ́ pé kí ló sọ ǹjẹ́ mẹ́ mashi'atullah wa iradatuhu azza wa jalla àjẹ́ pé kò sí ẹsẹ̀ fún torí pé mashi'atullah ló padà prevail. gẹ̀dẹ́ bí tẹ́lẹ̀ àǹsọ̀rọ̀ àfọ̀ lọ́sọ̀ ara rẹ̀ rẹ̀ tẹ́ pẹ́pẹ́ àìmọye mélòó mélòó orúkọ rú tẹ́ pé èyí ó tó pé ààrẹ tó sọ pé tó ti sọ́ọ́rí pé láyé ìbòjú lójú wọn ọlọ́mọdé ayé òun bàjẹ́ nínú àwọn ẹni tó ti bẹ̀rẹ̀ àlẹ́ nì tó lè òun ìbòjú ọlọ́mọdé òun rí rẹ o ayé òun ọlọ́mọdé ayé òun bàjẹ́ ní tó ń fa ọmọ borí obojú o lónìí nì tó ti dè lẹ́yà ẹ dákun jẹ́ lọ ká sọ pé nǹkan tó ń sọ pé kálọ́ sọ pé wàláhì òun ò lè bojú ọkọ ti fi ń ṣàlọ́ òkú sẹ́ pé ajẹ́ pé mọ̀ṣíà ọlọ́run ọba ń ló padà sẹ́yìn náà so kìnìyẹn ti ẹ̀ṣẹ̀ tí ò bá àti ewu tí ò bá yẹ kó rí nípò búra ẹ̀ eléyìí àfahàn afáàfilẹ̀ ń sọ bí ìfi nǹkan kọ́ mẹ̀sí àtùlọ́ wà ìrọ̀dẹ́tù kéèyàn fi nǹkan kọ́ fífẹ́ bí àlọ́ àtẹ̀ló ń gbọ́ ọlọ́run ọba bó ṣe pàtàkì àti pé kò sí gbogbo tó ṣẹlẹ̀ nínú ayé ìpátá lábẹ́ kí ni jẹ̀má fáta mẹ̀sí àtùlọ́ azza wa jalla. náà <clears throat> bàtà àwọn afáàlì bọ̀tẹ̀ eléyìí tá a sọ yìí. àwọn onímọ̀ ilé eléyìí tí a sọ yìí tó bá jẹ́ pọ́nlọ sọ yìí pé làfà àlùtò kẹ́dá máa ṣe nǹkan báyìí tọ́lọ́run ọba bá fẹ́ tako ní ó máa ha Qur'an tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run fẹ́ tó fẹ́ tọ́lọ́run bá fẹ́ tó sọ ọ̀sẹ̀ pé nínú Yorùbá nìsín tọ́lọ́run bá fẹ́ àti àti màṣẹ́ àwẹ̀ ní tọ́lọ́run bá fẹ́ lẹ́tù sí Yorùbá bọ́ọ̀lù lábáwọ́ yàtọ̀ síbẹ̀ tó lọ́ba tó sọ ẹ́ńsì ni pé iná àhábà àwọn iná àhábà tọ́lọ̀ ń bá ṣe kìrìtẹ́ káàtó yẹn ti pé tọ́lọ̀ máa yọnu sí àmì náà irú ẹ nìyẹn tí yorùbá gbọ́gbọ́dà ní ògbẹ̀sẹ̀ ẹ̀bùn béèrè ni ẹ dáhùn àdárùsù ni kìí ṣe wá sí i náà àwọn èèyàn dáhùn ni náà ògbẹ̀sẹ̀ torí pé sọ pé kí ni o in local mention lọ ilẹ̀ ahabalá tọ́ba tọ́lọ́n bá nífẹ̀ẹ́ sí àbí tọ́lọ́n bá yọnu sí jẹ̀mọ́ àwọn ògbẹ̀sẹ̀ ó ṣe kí ni tó bá pọ̀ wà lọ́ọ̀yẹ̀ yóò gbẹ̀sẹ̀. tó dé nísìn torí pé in tó alákọ̀ pẹ̀lú rẹ̀ yìí in tó so mọ́ ṣíṣe tó lóun fẹ́ ṣe yìí ó yàtọ̀ sí àlùmọ̀ṣíà kàwéyà wàlẹ̀ ẹ̀rọ dàtú kàwéyà tọ́lọ̀ ń bá lákòjọ náà ẹ̀jẹ̀ ká lu àpèjúwe ó ní màá fẹ́ ṣe sara gbájá tọ́lọ̀ ń bá subhanahu wa ta'ala. tọ́lọ̀ mba bá yọnu sí wàlọ́hì ó tó wà wàlá. àwọn mẹ̀ gbọ́dọ̀ wàlọ́hì tó pè yìí àti pé tọ́lọ̀ bá yọnu sí pé tí ò tó bára nìyẹn fẹ́ lábẹ́ mashi'atullah al ni. lórí kòmí pé gbogbo márẹ́ẹ̀jì ni ọlọ́run bó yọnu sí ní nǹkan tí mo sọ yá rẹ̀ ṣàpè nísìnyí ọ̀dà jẹ̀nẹ́jà àti john tó fẹ́ra wọn nìkan àwọn ẹ̀ màṣíyà àrùn màṣíyà àrùn tà alákọ̀ pẹ̀lú rẹ̀ náà màṣíyà tó lọ àlùkọ̀dàrí yà àlùkọ̀rí yà gbogbo tí wọ́n máa ṣe nínú márẹ́rì yẹn kí ni ẹ̀ máa jẹ́ náà kúfùrù náà so kò lè jẹ́ ṣẹ̀rẹ̀íyà kò lè jẹ́ ṣẹ̀rẹ̀íyà wọ́n ní sè Abdullah àbúkà wàlíkìmọ̀ wọ́n fẹ́ra wọn nísìnyí. a sọ wípé tọ́ màṣí àrùn eléyìí kàóníyà tó ń ṣẹ̀rẹ̀ ìyà torí pé kàóníyà ni pé ọlọ́run fẹ́ ká mọ̀ fẹ́ra wọn ayé náà ṣẹ̀rẹ̀ ìyà ni wípé wọ́n ṣe nìkan àṣẹ́rí alukọ̀ náà ama ẹntọsọ ama kèfèrí àtọkẹ kàwọn níyà ní tiẹ̀ ṣẹlẹ̀ ìyà wọ bẹ náà ó dàbí ká sọ pé mùsùlùmí jẹun kèfèrí náà jẹun mùsùlùmí jẹun ó ní kóun ò lè bá a lágbára láti kí ni o àti ìtọ́ ọlọ́run ọba tó gbà dàbí ni gbàdá tó ti yà ní sè kèfèrí kà jẹun ó jẹun náà tó máa tó délé gbẹgbẹ bá a lè tẹ́lẹ̀ ìsìnkú yóò máa ṣe wì lógo gírí o yóò máa gbé lógo gírí káàkiri agbolé. àdúgbò máa bá bí wà láàbò káàkiri wọ́n lágbo káàkiri pé kiri kiri nítorí wọn làbára jẹ. sọ tẹ́yìn máa sọ pé ìnà àbàlọ́ àfàǹkàdá tó sọ pé tọ́lọ̀ bá bá nífẹ̀ẹ́ máa ṣe báyìí bá nífẹ̀ẹ́ sí àbí bá wà nínú lè má ṣe nǹkan yẹn ó sì jẹ́ pé kíní yẹn ń bẹ nínú àwọn sọ pé ni kó sì jẹ́ pé kíni ẹ̀mẹ́ nínú kíni o tó bẹ yín òyànà Allah subhanahu wa ta'ala àfúnṣe àwọn pé tọ́ irú ẹ̀ ń tọrọ ẹ̀ bá rí báyìí yọ gbèsè nígbà tó jẹ́ pé kò ló kẹ́límẹ̀ màṣí àwọn ẹ̀rọ rà lókè kẹ́límẹ̀ màṣí àwọn ẹ̀rọ òun ṣe kíni òun fẹ́ láti gba ohun tó pọ̀ wọlé àná táyé àwọn afáàní bẹ́ẹ̀ kẹ́rẹ́ nínú tọ́tọ́ ẹ̀ ká mà onípẹ́tẹ́ bá wo ọ̀rọ̀ ìrádà ń sọ yìí tẹ́lẹ̀ pé ìrádà tù níyà a lè sọ pé ó ta alákọ̀ pẹ̀lú rògbòbíyà ọlọ́run ọba ó so mọ́ tàwáhídò rògbòbíyà sábà sọ pé kí ni tó mọ́ tàwáhídò rògbòbíyà bẹ́ẹ̀ pé wọ́n sọ pé nǹkan tó ta alákọ̀ pẹ̀lú àná ni pé ó dára pé anna subhanahu wa ta'ala huwa al-khaliq àbí wa huwa ar-raziq wa huwa al-muhyi wa huwa al-mumit أو نقول الخالق والرازق والمدبر so wà fi tadbir al-umur òun náà ni al-muhyi wal-mumeet tọ́ba tọ́ba sọ pé ọlọ́wọ́ bá rùbùbíyà rẹ̀ ni pé òun ni adẹ́dà olókùsẹ̀ jẹ́ ẹ̀mú fún wa olọba tó ń pààyàn olọba tí ó ń jiyàn tàbí ká sọ pé ọba tó ń yéèyàn. àwọn ìròyìn yìí tẹ bá wo ìrádàtò kàwéníyà ni ló bá lọ jù torí pé nínú ìrádà kàwéníyà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè dá nǹkan tó jẹ́ pé kò nífẹ̀ẹ́ gan. abẹ́ẹ̀kọ́ ni tẹ́lẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ ká wà pójúwe ẹnìkan ti bèrè ìbéèrè yìí rí ó pé ìbéèrè àgọ́ ni bọ̀ tó pẹ́ nìyẹn níta ọ̀hìn ó ní ẹ̀sọ́ ló ká mọ̀ mú ẹmu mọ́ àwọn afáà níbẹ̀ ni ó ti ṣe bí ara ọ̀pẹ tá a ti ń rí ẹmu la ti ń rí kí n jẹ̀bá epo pupa sẹ̀rọ̀kẹ́tìsì ṣé ìrìn bá wò ó yẹ kí ah ṣé wàá lóò ti wá dé báyìí kò wàá lóò dé àwọn fún lẹ́sìn ló yẹ wọ́n ní kò sí wàhálà tó níyà ó ló níyà wọ́n ní bẹ́ẹ̀ ni nígbà tó wà ní kékeré oúnjẹ tó kọ́kọ́ jẹ ti rí ara màmá rẹ̀ màmá rẹ̀ dá àwọn àlejò kẹmọ́lá lóṣooṣù bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ ó ó jẹ́ o lè gbé àwọn àlejò ìka àlejò yìí mú bó ṣe ń gbé nǹkan náà bá ṣe sọ̀tọ̀ di oúnjẹ fún ọ lákọ̀ọ́kọ́ ọjọ́ rẹ̀ ẹ̀ máa ọkọ̀ àpàbẹ̀ wà pọ̀ kò yé ó múra wọn àbí òmúra wọn. kò nídìí ẹ̀rí pé àdéhùn kan ló fúnra kìíní lẹ́kàn fún. so ìrọ́dà kàwé níyà nàfẹ́jú fẹ́lẹ̀ náà wà yẹn ni wípé Allah subhanahu wa ta'ala ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé kò fẹ́ ṣẹ̀rẹ̀íyà ó dàbí ìdíjẹ́ àbáyé tí rẹ bàbá dọ́tí gẹ tó sọ ibi tọ́rọ àkídà gbẹgẹ́ sí tí ìlú bá máa àkídà ìyẹn wà ní ewu tó pọ̀ ó fẹ́ kọ́ ń wọ́n pẹ́ ní tí ò gbá wọn kankan yé nínú àkídà látara àmọ́sàmẹ́sì ẹni yìí òun kó sínú ẹ̀ṣẹ̀ ní ti sọ́dọ̀ mi tẹ́mi bá lọ sọ nǹkan tọ́tọ̀ sí àkídà sọ́dọ̀ kúfúrú ni bàbá rẹ̀ yẹn sẹ́wọ́n pé wá wò pé ah! á wa o ẹ̀rẹ́ tó wá so ìwọ tó fẹ́ yẹ tó wà mọ ẹ tó wà tó ló fi jẹ́ pé èèyàn gbúdọ̀ gbàgbọ́ yé kí ni àfihàn àǹsọ ó dùn ní pé mìíràn ti ṣẹlẹ̀ yẹn bọ̀ sọ́wọ́n máa kẹ́rẹ́ kí ló parí mo ti lánàá yẹn kí máa sọ ní dẹ́sù lẹ́sù máa àṣà ní owó ilà ṣètọ́n àná kúrọ̀wò. so ìdán àlèyàrá ọ̀dàtú alkaoniya ó sọ bá kí ni o àrùbùbíyà tó ti yé torí pé rùbùbíyà yìí ó fẹ̀ ó gbantó pọ̀ sínú tẹ́bí ọ̀dà kàwé náà ti pọ̀ lọ́nà ṣùgbọ́n sábà sọ wípé ìrọ́dàtù àṣẹ̀rẹ̀yà tàwídìí wọn náà máa bá lára ń jẹ ìlòsíyà in ló fà á ẹ á pàṣẹ bíi mọ̀tàkì àwọn alẹ́ kẹ́tọ́ ti yẹ tán nípa àlàáfà lánàkàdà ìnàhábàlá àlèhùbù ká nífẹ̀ẹ́ yẹn ṣé olùhíyà náà olùhíyà bárakàlọ́ fíkù torí pé ìbáadà ni kẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ tó fi wánú hadith yìí pé ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ kó sọ fún nífẹ̀ẹ́ ẹni tó bá ṣe kí ni tó bá nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ pé ah wàláì mo nífẹ̀ẹ́ kó sọ fún ara ìbáyà tó pé inú ta fi ń súnmọ́ Allah subhanahu wa ta'ala pé náà hadith àti ìsinmi hadith àbí ọ̀rẹ́ rẹ̀ ẹ̀ sábà àtún ìdílòhùnmùlọ́ ìdílé yọ́mọ̀lá jẹ́ àdílòhùn ní kí ìtọ́kọ̀ wọn nífẹ̀ẹ́ ara wọn ìdúró tàbí àṣọ so alihubbu ibada ká nífẹ̀ẹ́ èèyàn ìjọsìn tó ti ẹni sí tó fi jẹ́ pé ẹ̀ ta ló yẹ ká nífẹ̀ẹ́ sí jù nínú àwọn èèyàn àrọ́sùn tó ti ẹni sí pé ibada tó jẹ́ pé kéèyàn nífẹ̀ẹ́ àrọ́sùn sọ̀sọ́lẹ̀m ẹgbẹ́ ẹni sí alamatul iman hubbul ansar alhadith alamatul iman hubbul ansar ó sì lè sọ pé hubbul ansar alamatul iman ó sì lè sọ bẹ́ẹ̀ tí ìbá sọ pé ìbàdàn kò yé o tó kìtẹ́ ní sè nkúntà làfàkà pé nkúntà tá àlẹ́ mu ànì láò xibbohumu ilà àjẹlẹ fàásìkì ní ìlànà tó pé ìbáàdà ní kàmí ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọlọ́run bá wo bí mo ṣe wo bí mo ṣe nífẹ̀ẹ́ ànábì rẹ ẹni sọ pé ọlọ́run wọn láàfẹ́ tí mo nífẹ̀ẹ́ ànábì rẹ tó tiẹ́ ní sè sílẹ̀ wọn láàfẹ́ tí mo nífẹ̀ẹ́ àwọn sàhábà ìbìtẹ́ ọ̀rọ̀ kẹ́ ومودة القربى بها أتوسل شوف so alihubbu ibada so tọ́mọ́ sọ wípé ìrọ́dà ṣẹ̀rẹ̀íyà ọgbọ́ sí abẹ́ tàwọ̀hídó al'olóhíyà tó ti yé jẹ̀má so ìdáwọ́ tó jẹ́ pé ìwọ̀n ìbára ta sọ ẹ̀kẹ́ ibi ìsábẹ́ olóhíyà ìtọ́nà bá fi sọ pé ní tó sọ pé làfààní kádà ìdá àbàlọ́ pé yóò gbẹ̀sẹ̀ ni pé ó bá ní màá kírun tó lọ́n bá fẹ́ kírun ní ẹ sọ pé àìkírun rẹ̀ yẹn ọlọ́run àbí àìkírun rẹ̀ yẹn ọlọ́run fẹ́ ni àbí ṣèkúmọ̀ fún òmùnì yẹn bẹ́ẹ̀ kọ́ ìbára yẹn mo fẹ́ kó o pé mọ̀ fún pé sọ́kẹ́ ìkírun tó bá yọdún sí kírun mọ̀ fún pé ẹ ìyẹn ọlọ́run yọdún sí ẹgbẹ́ ẹ̀dẹ́rẹ́ka làwọn làwọn sọ pé tá bá sọ̀rọ̀ yẹ yóò jí àrẹ yẹ. na so àwọn àlùsọ náà wọn jẹmọ àwọn ìkọlá lọ ní pé bákan nínú àwọn tí àwọn àfa àkàtúbọ síbi ìbára mi nínú àwọn àfa táwọn àfa náà bá hàn àwọn alẹ́ rí níbi ọ̀rọ̀ ìrọ́dà yìí tó jẹ́ tó jẹ́ àyàtọ̀ láàrin àlùsọ náà wọn jẹmọ àtàwọn míì nínú àwọn fúlọ̀kù ó ní wípé àwọn mọ̀tẹ́sílà yaqulun àwọn sọ pé al-amru aw naqul al-iradatu yastalzimu al-amru aw naqul al-amru yastalzimu al-irada al-amru yastalzimu al-irada aw bil-aks àwọn sọ pé al-iradatu mo tún fẹ́ sọ níwájú mi ni o yastalzimu al-amru ibi tẹ́ ẹ bá táwọn fi ń sọ táwọn fi ń sọ wọ́n ní kò yàtọ̀ sí kọ́lọ̀ nǹkan aláṣẹ nǹkan yẹn náà ẹ máa gbọ́n o ṣé wọ́n sọ pé ẹni tó jalè yìí tó wà nínú ìrànlọ́dọ̀ ọlọ́run pé ó jalè yìí ní jalè ìdá kúl tó bá sọ yìí pé ó wà nínú ìrànlọ́dọ̀ ọlọ́run ọba ajá pé yẹ sọ́ọ̀lì síbi àmọ̀rọ̀ aláṣẹ ká ṣe kí ni o ká jalè. ọ̀dọ̀ àwọn ta nìyẹn o àmọ̀ àwọn yẹ àkídà tirẹ̀ mi so lórí àwọn làwọn òbí lè ṣe ìfúnbáàtú irú ìfúnbáàtú tá a lè so náà ṣe. àwọn àṣàyọ̀rọ̀ ń tiwọn àwọn takò wọn gédégbé ń tiwọn àwọn àṣàyọ̀rọ̀ sọ pé láà àlàámù láyà sẹ́ǹsìmùlẹ̀ ẹ̀rọ àdà ẹ̀rí sì mọ̀tẹ́jà sọ pé àlàámù láyà sẹ́ǹsìmùlẹ̀ ẹ̀rọ àdà àwọn àṣàyọ̀rọ̀ sọ pé kí ni o àlàámù láyà sẹ́ǹsìmùlẹ̀ ẹ̀rọ àdà àrùsùn náà wá sí kí ni o àwọn ọ̀tà wá sátọ̀ láàrin àwọn méjèèjì wípé alìrọ́dàtú àṣàríyàtú ẹwà àlùsùnà wọ́n ní alìrọ́dàtú àṣàríyàtú yẹ̀sítẹ́lìsìmọ̀dá al'amùrọ̀ tó bá jẹ́ pé ìrọ́dà àṣàríyà lẹ́ ń sọ ó ti bèèrè ó ti di àṣẹ náà nìyẹn tó bá ní ìjọ ọlọ́run bá àrádọ́láhùn àṣọláhùn àzàkáhùn alhajj ọmọ kan ó wà nínú ìròyìn gbọ́dọ̀ pé ká kírun ó wà nínú a sọ pé ìrọ́dà tó àṣẹrẹ̀ ìyá yẹ sẹ́lẹ̀ ìjọba àmọ́ ẹ dákun wà bẹ̀. so tó fún ọjọ́ pé ìrọ́dà àṣẹrẹ̀ ìyá ni ó ti dàsẹ́ rẹ̀ wọ́n wá ní ṣùgbọ́n ìrọ́dà alkọ̀dàríyà tàbí ìyá ni ìrọ́dà tó kọ̀dàríyà àwọn ìrọ́dà tó kàwọ́níyà ní sọ̀rọ̀ yẹn ó tàn wá sọ́tọ̀ àwọn àṣà àyọ̀rọ̀ ọlọ́run àlẹ́ náà ọlọ́run ṣubú o. ولا تبلغه الأوهام نعم. ولا تدركه الأفهام نعم الله سبحانه وتعالى sọ fún wa pé ìyẹn ni pé kò sí bí zọ́nù èèyàn àti èèyàn ìrírè èèyàn bó ṣe lè kú tó tó fi lè ṣèkìlì tó fi lè nímọ̀ nípa ọlọ́run ọba tán wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wàlá yushbihu al-anam. wàlá yushbihu al-anam àwọn onímọ̀ wọ́n mú ìbára méjì ọ̀tọ̀tọ̀ wá lérí ọ̀rọ̀ yìí nínú àwọn kútùbù wọn. àti nínú èyí tó kọ́mọ̀ nínú àwọn tíra tó wà ọ̀rọ̀ wa ni pé wàlá yushbihu al-anam sílẹ̀ tó bidon mil mil al-anam. fati ara àwọn onísọ̀kan kí ni fati kí ni fati bíbọ́mì fàyè. ìbára méjèèjì yẹn ó yàtọ̀ síra wọn àwọn nusakọ̀ kan sọ pé láyé oṣù bíi olè ànáàmù bíbọ́mì mẹ́m àwọn kan sọ pé bífàtìl mẹ́m tó bá jẹ́ pé a bá lọ pẹ̀lú àwọn tí wọ́n sọ pé bíbọ́mì mẹ́m a jẹ́ pé nǹkan tí a bá ń sọ yóò máa jẹ́ rọ́dùn fún àwọn wo fún àwọn nàṣọ́rọ́ àwọn kìrìsìtẹ́nì gbólóhùn yìí yóò máa jẹ́ rọ́dù fún àwọn àwọn nàṣọ́rọ́ nítorí kí ni wọ́n sọ pé láyé ṣubú wọlé anam wọ́n ní ajá yìí pé tírípì àwọn nàṣọ́rọ́ yìí àwọn ni wọ́n ń ṣe tẹ̀síbí láàrin alimakuluk walkọ́ọ̀lì àwọn ń fi àwọn ẹ̀dọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala wọ́n fi jọ ọlọ́mọba ni nàṣọ́rọ́ wọ́n fi ẹ̀dá jọta ni o wọ́n fi ń jọ Allah subhanahu wa ta'ala wọ́n mú èèyàn wọ́n mọ̀ wá gbogbo ọ̀nà téèyàn gbà tó gbàjọ kí ni o tó gbàjọ ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ní tábà sọ pé nígbà àfọ̀n sọ pé pé wá ṣe ó bá fún ní gbọ́mì ìjọba túbọ̀ sí mi àmọ́ tó wọ́n sọ pé láyé ṣùgbọ́n ìwòlẹ̀ àdáyàmọ̀ bí fatihil mẹ́ẹ́ adọ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ yóò máa jẹ́ rọ́dún fún àwọn àwo àwọn mùsàbáhà àwọn tàbí àlùtẹ̀ṣbí àbúrẹ́ pé àwọn gẹ́gẹ́ ni wọ́n máa ń fi ọlọ́kọ́líkù wọ́n ń fi adẹ́dàáwé láàtọ̀ síra wọn sí ìkan tí mo sọ yé òye àbí òye àwọn nàṣọ́rọ́ àwọn Christians inú àkídà àwọn táwọn afárá mọ̀mọ́ wọn ni wípé àwọn ọmọ wa gbogbo ọ̀nà tí ẹ̀dá tó gbà jọ ọlọ́run wípé olúwa gẹ́gẹ́ bí so nínú àwòrán ara tiẹ̀ yìí wọ́n mú wá gbogbo ọ̀rọ̀ tó ọlọ́run bá mẹ́ iṣẹ́ sísẹ wọn ni ṣùgbọ́n àwọn àlò tẹ̀sùbí nígbà àwọn ọmọ ń wípé Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ ẹ́ ó jẹ́ gẹ́gẹ́ ni wọ́n mọ̀ wá wá ibi tó ń jọ lè wọ́n ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọ̀dírùn àbí kọ̀dírùn síbẹ̀ fún nínú àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala nàbí ọba tó ní kápá lórí gbogbo nǹkan àbí ká sọ pé alimun ìṣúlẹ̀ tó yé wa onímọ̀ ni so lọ́dọ̀ alu tashbih yóò mọ̀ wá wá ọ̀nà tí alimu onímọ̀ ọlọ́ọ̀bá alimu yìí tó fi ṣe kí ni o tó gbàjọ èèyàn níbi ìmọ̀ rẹ̀ bọ̀kálí nàṣọ́rọ̀ ń tiẹ̀ ní nàṣọ́rọ̀ ó mú èèyàn tó tiẹ̀ tó mú èèyàn pé èèyàn nìyí yóò máa fi jọ ọlọ́run pé ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wo ìmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ tọ́lọ́run. ilé pàtó jẹ́ pé táwọn bàbá fẹ́ ṣe rọ́dùn fún àwọn alùtẹ̀ṣìbí ìtẹ́mọ̀ ń ṣe ní tanzihu Allah azza wa nǹkan ọmọdé amọ̀ sọ lẹ́sàkà mẹ́tìrì ṣe é lẹ́sàkà mẹ́tìrì ṣe é ẹni pé fi hákì hákì àlè tẹ̀síbí láti mọ̀ sọ. Hmm. táwọn sọ nípa àwọn tí wọ́n ń ṣe tẹ̀síbí wò torí pé àwọn èèyàn ni wọ́n lọ mú Allah subhanahu wa ta'ala wọ́n ṣe kíni o wọ́n ń fi àlọ́kọ́ọ́líkù wọ́n fi ń jọ màkàlókù kẹtọ́dá. òye naam ìlú fà tó fi jẹ́ pé wọ́n láwọn ẹ̀lẹ́bẹ̀ẹ́ tó súnmọ́ jù kí àáfàá gbà lérò nínú tẹ́lá rẹ̀ òun jẹ́ náà oníkínú oní ẹlẹ́ẹ̀kejì yìí torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wàhálà táwọn sálàfù kojú wàhálà àwọn wo ni àlù tẹ̀sílì wàhálà àwọn àlù tẹ̀sílì lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀yà àwọn sálàfù wàhálà yìí ẹnìkan sọ pé kìnìkan ẹnìkan sọ pé kìnìkan tẹ́gbẹ́ yóò máa gbé ìròyìn ọlọ́ba subhanahu wa ta'ala yóò wá máa fi jọ tàwọn ẹ̀dá ok yóò yẹ yín nìsín ọlọ́run ọba lọ́wọ́ àbí òlọ́wọ́ nínú àkídá lọ sínú ọ̀jẹ̀bá àwọn èèyàn dáhùn àkídá ẹ má tó tu ọlọ́run ọba lọ́wọ́ tẹ́gbẹ́ ìròyìn ìròyìn ta ni ìròyìn kọ́lík àbí màkúlók ìròyìn kọ́lík yóò ní bí ọwọ́ wà ní kí ló ṣe tẹ́ṣbí sọ́kẹ́rì sí pé ọwọ́ ọlọ́run ọba bí ọwọ́ ti wà lẹ́nu. ilé ìfàdọ́ ti jẹ́ pé àwọn onímọ̀ rahimahullahu ta'ala wọ́n sọ ìtọ́pọ̀ nípa ìmú ìmọ̀ fọlọ́run ọba subhanahu wa ìmọ̀ ìfìjọkọ̀ ẹ̀jẹ̀ káwọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ wọn. àfọwọ́ Abu Hanifa rahimahullah ta'ala ó ní la yushbihu shay'an min khalqihi wa la yushbihu shay'an min khalqihi wa sifatuhu kulluha ó ní khilafu eh, sifatil makhluqin ó ní ya'lamu ìfẹ́lú náà ẹni ó ní ya'lamu la ka'ilmina ya'lamu la ka'ilmina ما في ما في تشبيه ó ní ọba yìí ọba tó jẹ́ pé ó ń mọ̀ ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ kìí ṣe bí kíni o kìí ṣe bí ìmọ̀ ti wà wàyà kìdì ìrùlẹ̀ kàkùdùrọ̀tìlà ó sì kápá lórí nǹkan tó pọ̀ bọ̀ kìí ṣe bí kúdùrọ̀ àti wà ìtì ń ṣe kíni o nẹ́fìlú tẹ̀sí ó ní wàyà ó sì rí ọlọ́run bá rí rẹ̀ subhanahu ṣùgbọ́n lá kàrú ìyàtì náà èyí ṣe bí èrè kiri ọ èyí bí èrè rà sí wa ó mọ̀ sí pé ilé ayé àwọn sálà àwọn nǹkan máa ń bá fàájù ó ní kíni o òun náà ni wàhálà àwọn alùpùpù afọwọ́ Nu'aym ibn Hamad òun náà sọ ti ẹrọ rahimahullahu ta'ala ó ní man shabbaha Allah bi shay'in min khalqihi faqad kafar man shabbaha Allah subhanahu wa ta'ala bi shay'in min khalqihi faqad kafar ẹni tó bá fi Allah wa ta'ala jọ èyíkéyìí nǹkan nínú àwọn ìtọ́dá ó ti di kìkì تريد ليس كمثل شيء في الارض ها ليس كمثل شيء هو السميع البصير سميع عليم بصير وعليم طيب بصير ومن انكر من وصف الله به نفسه فقد كفر وليس فيما وصف الله به نفسه ولا تشبيه ṣẹ́gbà gbogbo táwọn afa ó túmọ̀ sí pé ká wọ́ interface bátan ni pé ká wọ́ bíìmù yẹn ní fatiha ó wà kí ni ó wà àrùjà nǹkan tàbí ká wọ́ bíìmù yẹn ní fatiha ó fẹ́ẹ̀ tẹ̀wọ̀n ju ká wọ́ ní kí lọ ní gbọ́mọ̀ but kò sí ìta wọ́tà sí kiri o títúmọ̀ rẹ̀ but ká wọ́ ní fatiha yẹn ó tẹ̀wọ̀n nínú tó súnmọ́ kí mo alif àpò olùkọ́ tí àkóńgbà fà á ó jẹ́ pé kẹ̀sìrì ìtumọ̀ tí wọ́n ń tún tó wọn ò nà báhà mí nu wọn nà báhà lérí fati àti doma mọ ìtumọ̀ tí wọ́n ń tún tẹ̀kídìrì fata pé wọ́n ń tún bí nísìmọ̀tì ìlà àhàmì tẹ̀sílẹ̀ tó ti yé na àwọn afáàní nítorí wọ́n fà tó fi jẹ́ pé àkágbé sórí àwọn alùtẹ̀sílẹ̀ yìí ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n takò àwọn alùsọ̀nà wal jamaa ọ̀gọ̀ọ̀rọ̀ wọn. ومن لعول سنة تشبيه كلا دي عوى جحمية قد ينكر الجحمية هذا وعندنا بمصداق ما قلنا حديث مصرح رواه جرير عما قال محمد فقل مثل ما قد قال في ذاك الأمر وليس بخالق ليس له شبه تعالى المسمى سوف الآن so àwọn olówó àti nǹkan àrùn tó sọ òní àwọn jàmíyù so àwọn jàmíyù wọ́n sọ pé ẹ mọ̀ sọ pé ọlọ́run subhanahu wa ta'ala ó ní ọwọ́ mọ̀sálà tàbí. so pé kẹsàn-án pé ọlọ́run subhanahu wa ta'ala ó ní ọwọ́ àwọn òfin tó kí ti fẹ́ ni pé àfẹ́ kọ́nu tẹ̀sùbí ẹ̀yà lùsùn náà ẹ̀ ṣe tẹ̀sùbí ẹ̀yà lùsùn náà lẹ́yìn fi ọlọ́run ọba jọ àwọn ẹ̀dá rẹ̀ so àkídà jahamiya ni pé lọ́dọ̀ jahamiya jahamiya bá rí alùsùn náà yóò ní àwọn alùtẹ̀sùbí o ló fi jẹ́ pé wọ́n lẹ́yìn kò mean anything but kí lè fi lẹ́ ìlú mọ́ta wọ́n lè fi tí wọ́n lè fi ìtọ́jẹ́ pé ìròyìn dáadáa ni kásìmọ̀ fi níbi ìgbà tí ìgbà tí jàmíyà máa ń sọ fún yẹn pé àwọn alùtẹ̀sùmí ni kódà wọ́n ti lè afá yẹn wọ́n ní alùtẹ̀sùmí ó máa ń tẹ́ fi lẹ́ o ìwọ́n káàkiri káàkiri pé alùtẹ̀sùmí alùtẹ̀sùmí alùtẹ̀sùmí ẹ tó sọ̀rọ̀ jàmíyù lòun sùpàlà àn tó ló bí akẹ́kọ̀ọ́ wọ́n ti lè afá kí ni wọ́n fi lẹ́ àmì ẹ̀rọ wọn ti lẹ́ mọ́sáàsì wọn torí kò ṣe súnà ìwọ́n káàkiri pé àwọn ti lè afá làbọ́jà mọ́sáàsì rẹ̀ ó máa ń tẹ́ fi lẹ́ nítorí wọn náà àwọn ti lẹ́ o ní ìwà ẹ̀dẹ́fìlẹ́ gbé kéèké kí wọ́n dàbí ọ̀sán mọ̀ wọn láti lẹ́ náà ni o irú jarhu wonu jarhu mubham a kò sí bayanu kò sí tafsir wa tafsir so idan àwọn jahmi lọ́dọ̀ tí wọ́n tó bá ti rẹ́ni tó ṣe ìsìnbáàtù sífàtù fún ọlọ́run bá wọ́n sọ pé àwọn àlù tẹ̀síbí ìdílé so ló jẹ́ pé àwọn onísọ́nà nígbà náà tó bá ti ń sọ̀rọ̀ báyìí wọ́n máa ń mọ̀ mọ̀ mọ̀ mú àwọn rùdúdù wá fún àwọn àlù tẹ̀síbí láti tẹ̀sí wọ ara àti rẹ pé àwọn èyí ṣe kí ni àlù tẹ̀síbí tó ti yé ní sè ó dàbí kẹ́nìkan sọ pé gbogbo ẹsẹ̀ kò tẹ̀ wá ti lo kètè bíléèkì ni wá sẹ́yìn pé kìnìyàn náà ní sè nílẹ̀ kan náà ní àwọn tẹ̀ ó lè ti kó wá papọ̀ ẹlòmíì ò ti gbà jáde kọ́ lọ jáde rí nípa yóò jẹ́ ìbà ọ̀sán. àbí yóò sùn so nísìn nísìn wọ́n ti lé everybody pọ̀ pé gbogbo àwọn tó bá ti ìrọ̀ so gbogbo àtọ́ bá ti láǹfààní àti sọ ìtì ń bẹ nínú tẹ̀blíìgì láì dá náà wọ́n ṣe kíni o káàdì wọ́n mọ̀ sọ láti lè bàjẹ́ káwọn èèyàn mọ̀ jẹ́mọ́ àtọ́ bá dẹ̀ wọ́rú wa ó ṣẹlẹ̀ yàrá ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ alihamdulilayi lẹ́nu àwọn ẹ̀jẹ̀ láàrin tẹ̀blíìgì àti àlùsùn náà bẹ́ẹ̀ so àlàyé ni so orí ẹ̀rọ nílẹ̀ ìsìlẹ̀ àwọn sáfìdá ẹgbẹ́ tó máa ti yẹ tó sọ̀rọ̀ àkídà tó sọ̀rọ̀ sifat wọn ni àwọn alùtẹ̀sùmí rẹ̀ àwọn fáwọn sàlàyé sàlàyé sàlàyé tó fi kọ́ àwọn mọ ìyàtọ̀ sọ́yì. hayyun la yamut. hayyun Allahu akbar. ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yìí ọba àlàyé ni kó jẹ́ pé hayatun kamila ó wà ọba tẹ́ pé ìsẹ̀mí pípé ó wà fún òun kí ló fi pé ni pé la yamut ọba náà ò ní kú kò sí nínú ìròyìn ọlọ́wà subhanahu wa pé ó kú so ìyẹgbẹ́ ti tó láti di gbogbo sínú ẹ̀sìn ẹ̀sán ọ̀rọ̀ tó délé lóríwó abẹ́ẹ̀kọ́ pé Allah subhanahu wa ta'ala hayyun la yamut so bó ní sọ́sọ́ gbọ́dọ̀ bá kú ó tó wáá jíire àlà ó ti bí ẹ̀sìn kìtẹ́nìtì wo ìbára ẹnìkan ودليل ذلك قوله سبحانه وتعالى الله لا إله إلا هو الحي القيوم أبدا مصطفى من دلما جالس في الوجه دعاء فهنا الحي أي حياة كاملة ọba tó yẹ pé ó ní ìsẹ̀mí pípé tí kò ní parí náà. Qayyumun la yanam. ọba náà Qayyumun la yanam. ọba tó jẹ́ ẹ̀rí pé al-Hayyu al-Qayyum náà ni méjì mọ́tàlẹ́ àwọn náà so nàmá sọ pé min asma ilayi al'adọ́n oní àná alhayu alhayu bẹ́ẹ̀ àwọn kan sọ pé o gani ismu allah al'adọ́n ya hayu ya kọyo bi rahmatika nasta'in inú àkàtà tẹ̀ kí mùsùlùmí máa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà òní ya hayu ya kọyo bi rahmatika nasta'in nínú àdúrà tó yẹ kọ́ yẹ kí ọmọ lẹ́nu mùsùlùmí. ọwọ́ ni kọ yóò mú láàyà náà. ọba subhanahu wa ta'ala yìí àwọn tó jẹ́ pé ìní agbára rẹ̀ àti ìdúó ìdúó láì farasí kankan rẹ̀ àti ìdúó láì ṣe pé rírẹ̀ lè dé bá láyà náà ọba náà kì í sùn a jẹ́ pé anaom ooro ṣé sífàtò lè kà mẹ́rin ni àgbẹ̀ sífàtò náà ẹ̀ bá sọ pé fi ìtẹ̀síì sífàtò nàkìsì fi hàkìlá àbí tọ́ba yẹ pé mínísítà bá fẹ́ fèsì sọ́dọ̀ ọlọ́run ọba àdínkù ló jẹ́ fọ́lọ́ ọba sùkánù ọba àbọ̀ fi hàkìlì ìsàn ṣé sífàtò kàmẹ́lì àbí sífàtò nàkìsì náà kàmẹ́lì tọ́ àwọn ọmọ kàmẹ́lì ìsàn ní yàtà ṣùgbọ́n nàkìsì náà ń bẹ́ẹ̀ torí pé sẹ́ni mi ẹlòmíì náà ìmú náà ìmú ọ̀dìnnà ẹ̀mọ̀ ni wọ́n ti wà kíláàsì náà ó sùn lọ tó bá ti wọkọ̀ kí láti kó tó lọ alukọ̀ ni ìwúrò ló ti wọ mọ́tò kò tí ì dé junction ẹ̀ ó po ó ti sùn lọ. ẹ padà gbẹ́lẹ́ mi nílùú wo ni. àmọ́ a ti mọ́ so next to them ṣùgbọ́n nígbà míì àwọn ìgbà míì olùjẹ́ kàmẹ́lù pé ara kàmẹ́lù ìsàníyà so kọ yóò mọ̀ ní láyànà tó jẹ́ àwọn ìlànà àkúdó sínú àtó wọ́n náà náà sọ́nà bẹ́ẹ̀ sùn. ولا لا تجي واصل يوعكم سبحانه وتعالى عما يشركون قد يجي أنا أبوك يسوع أنا أبوك يسوع كل في واجر حديث أبي موسى العشاري رضي الله عنه وارضاه إنه في صحيح لما مصر الله تعالى علمني إن الله لا ينام إن الله ولا ينبغي أن ينام قال له يسوع قل أقول لك أقول أه يسوع أقصو قولوا subhanallah tọ́lọ̀ ń bá sókè náà ìgbésẹ̀ sáyé tẹ́ bá àwọn tó bá wà àwọn tó bá súnmọ́ àwọn ẹni ńlá nínú ayé gan irú àsìkò táwọn ní ìsẹ̀ ẹ̀tọ́ afẹ́ dúbí president ẹlákùnsẹ́ lè sùn alágọ́tà àti president afẹ́ sáfúlà abẹ́lé gan bí ọ̀sẹ̀ kan èèyàn rọrùn sùn ó lóun ti ẹ̀ wá gan ó fẹ́ sùn gan wọ́n pé àkójọ́ ah, kù wọ́n ti tọ́ ẹ̀wà sódìé kámọ́ wọn sọ subhanahu wa ta'ala tí kò tó gbogbo ayé ah ìnàfìlà tó kẹ́ni kó máa ṣe kó máa ṣe ìsìbáàtò oorun sọ́dọ̀ ọlọ́run ọba ah ẹnìyàn ẹnìyàn alábòsí ẹni gbọ́dọ̀ bọ́dọ̀ bẹ̀ pé ọlọ́run sọ pé fa hamala wa hamala al-insan innahu kana zaluman ó dà ẹni alábòsí aláìmọ̀kan ó sì sọ pé ọ̀rọ̀ ọba sùn ah látàkùn tó wọ́n sí ìnàtúwọ̀lá Ole lè sọ pé subhanahu wa ta'ala nǹkan yìí àbùkù ló jẹ́ fún ẹ dákun ń bá sùn ó lè sìn rárá ẹ ń bá sùn ó lè hàn ẹrun ń bá sùn lè dàtọ́ ẹ ń bá sùn lè tàn kò sí tí ò lè ṣe àgbàlagbà ni yóò kàn ọlọ́mọ sọ wa ni ó sọ ọ̀sọ̀ pọ́lọ́ ọba sùn la الحديث تدير عن نفسه so ايا إيه اوتو لاري نكتفي بهذا القدر تدير so آه، الله سبحانه وتعالى حي لا يموت فقد قيوم لا ينام so حديثي أبي موسى ذكر على آية القرآن إن الله لا ينام ولا ينبغي له أن ينام حديث أبي موسى أخرجه والمؤمن من الله تعالى فإن شاء الله هنا نقف نتعد وسنين علينا طبعا بجمجة إن شاء الله ديات الجنان أمورا تدخل فيها فاسا سيرين جامع في عقيدة عقيدة أهل السنة والجماعة متجان قتل الله ولاته أسأل الله سبحانه وتعالى أن يوفقنا جميعا لما يحب ويرضى هذا والعلم عند الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير أبي الله سبحانه وتعالى كي يجيكي ياري أو أستاذ وقيني يريد إن شاء الله أنرى وكي أبي يجوكي أتت مادي bíbá ẹni ni àwọn sáàsì ti kí asiri ní èlé so ká gbìyànjú ká ètè máa dé so dáa lè máa bá àwọn ẹ̀kọ́ yẹn láti ọwọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ní inṣàlá ó ní ká sì gbìyànjú ká máa wá pẹ̀lú nùsàn tíra wa yóò dáa púpọ̀ àwa ti ṣe bẹ́ẹ̀ tó àwa ti àbá bákan náà madrasa monday tuesday àti wednesday fún àwa fún àwa àgbàlagbà láàrin aago mẹ́wàá ti di aago méjì ten to zoro láti aago mẹ́wàá títí di zoro òun náà ni madrasa náà ni yóò máa wá yé. àbí Allah subhanahu wa ta'ala kó ṣe ní ìrọ̀rùn fún wa àwa tí a bá ní ìbéèrè náà ọkùnrin àti obìnrin náà. سؤال هل من سؤال أنا الليل أرى خبر يحبك سبيل من tó fi fẹ́ ṣe àná àbí sàkàtà ẹgbẹ́ yorùbá yàtọ̀ sí abáwọ̀ ká mọ̀ bá ṣe. ó ní bẹ́ẹ̀ lórí ìfẹ́ tó bá sọ̀rọ̀ lórí ìdàgbàsókè láǹfọ̀ wà lọ́dọ̀ àwọn àfáà náà pé kí tó bá sọ insha Allah yóò tún sọ kàfàrà ọ̀tọ̀ ní pété yóò gbẹ̀sẹ̀ àbí ẹni gbẹ̀sẹ̀ gánimà kankan kò sí yóò sọ kàfàrà tàbí tí wọ́n sọ pé wallahi kàfàrà tó yẹ̀mí ni lẹ̀ ìtẹ́ràn táàfimọ́ ìtẹ́ràn ìbúra tó ti ní sinmi rẹ̀ nígbà kó gbá rẹ̀ nígbà rẹ̀ àwọn sọ àwọn nínú àwọn onímọ̀ àtọ́sọ pé kò lẹ́sẹ̀ kò sí kàfàrà àmì sọ pé kò lẹ́sẹ̀ ló tó àgbà pé kò lẹ́sẹ̀ bẹ̀tù tó ní kàfàrà yóò sọ kàfàrà bẹ̀tù tó lẹ́yìn bọ́ọ̀lù aláwọ̀ ẹgbẹ́ ìtẹ́wọ̀n ṣọlá kò lẹ́sẹ̀ bẹ̀tù tó kàfàrà. Thank you. ó ti yé bi kí wọ́n. náà ní sáfù lọ kẹrẹ ìbéèrè tó dáa nípa wọ́n ní aṣọ pé kéèyàn nífẹ̀ẹ́ yẹn ìbáàdà ni kódà hadith wáyé pé ẹ tó bá nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ so kó sọ fún pé òun nífẹ̀ẹ́ rẹ̀ tí ìwọ́n lè sọ fún obìnrin pé sísà mo nífẹ̀ẹ́ yẹn ní ti ìfẹ́ ti ìbáàdà so nígbà bíi sáde dàrẹ́ á kò tí ó ní sọ so èèyàn kì í sílẹ̀kùn fún fitna kò tí ó ní sọ tó bá sọ fọ́bìnrin pé mo nífẹ̀ẹ́ rẹ̀ so ntí òun ó gbọ̀yé ń bẹ̀ òun náà ni pé òun béèrè ọwọ́ rẹ̀ níbi ìṣẹ̀ká kò tí ó ní sọ irú yẹn ní sọ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ntọ́ náà pé àmọ̀lẹ́ láì kí sáyẹn ó mú gbútẹ́ sí oṣù gbá mọ̀ sàdúrà fún kọ́rọ̀ ó ti yé so but láàrin ara wa ọkùnrin sọkùnrin obìnrin sóbìnrin ẹjọ́ sọ fúnra yín bí ọláyẹ wàhíbù kàbílà tó ti ń tìta mo nífẹ̀ẹ́ fọ́ọ̀nù ìṣòro ọláyẹ rà so téèyàn obìnrin téèyàn bá fẹ́ fẹ́ téèyàn ti rò pé ah mo nífẹ̀ẹ́ torí ọlọ́run asùn lẹ́nu mo dẹ̀ tó ní gbìyànjú ẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn so kí bẹ̀rẹ̀ kan nífẹ̀ẹ́ rẹ̀ tẹ̀ kí n sọ fún pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ní ti fífẹ́ ẹ̀hán kéèyàn ìyẹn lè sọ yẹn fún kọ́mọ́ kéèyàn ìyẹn kò tútù sí gbére yẹn ẹ̀ tàlàtà tó ń ẹ̀ jídò hónà jídò wà hazlo ó nàjì ó ṣe náà bá ní nǹkan mẹ́ta kan ń bẹ téèyàn bá mìnẹ̀ ìyẹn mìnẹ̀ náà téèyàn bá tún ṣeré kò ṣeré ń bẹ ìyẹn mìnẹ̀ náà kò sí pé ẹ máa fi mo fi bọ́ sí òní ara o wọn kì í fi ṣeré o tó kò sí èsì ẹni o kò sí èsì ẹni bí afẹ́fẹ́ ra wa o so ṣọlá bá nínú ẹ̀ ní àdìnẹ̀ká àfẹ́rẹ́ ní àfẹ́rẹ́ ní kò sí èsì ń bẹ bẹ́ẹ̀ ni àtọ́lá akọ̀ra wa akọ̀ra wa kò sí èsì ń bẹ ẹlẹ́kẹta àlàyétù òun náà ni kéèyàn bọ́kùn ẹrú ní ọrùn ẹrú èèyàn òun ti sẹ́ẹ̀ òun náà ẹrú ẹrú mi ẹ ti dọ́wọ́ lóàbí wọ́n á lọ dọ̀rọ̀ àwọn ó sì ènì àwọn ètò yẹn sọ̀rọ̀. tó tábàárí ẹ̀ta fẹ́fẹ́ kò sí ṣeéṣe mẹ́ mo fẹ́ fẹ́ ọ. obìnrin náà dẹ̀ rèé kó má lọ mo kàn gbà ṣeéṣe ni ó ṣe gbà ṣeéṣe kò sí ṣeéṣe ń bi kiri ìfà tó wá fẹ́ gbà mo gbà náà ìgbà ìgbà kálukó ti mọ bára ẹ̀ ṣe so ọláàlẹ́ nítorí tó jọ ni pé obìnrin náà tó bá jẹ́ pé ọ̀dọ́ rẹ̀ ní ìfẹ́ torí ọlọ́ọ̀bá tá à ń sọ yìí náà ti bẹ̀rẹ̀ tí ò sì rí mú mọ́ra mọ́ sí ọkùnrin tó sì ti di pé òun wù bíi pé kò ń fẹ́ ẹ̀ nìyẹn kò sílẹ̀ fi bẹ̀ nínú ẹ̀sìn wa kóbìnrin náà ò sọ fún ọrú ọkùnrin yẹn tó bá jẹ́ pé ó ti ń lọ mọ́ àfẹ́ra wa ni o torí pé ìfẹ́ pé mo kàn nífẹ̀ẹ́ yẹn lọ́rọ̀ ọ̀hún kí wàá lọ nífẹ̀ẹ́ mi sí ọ̀hún kì í tó bá nífẹ̀ẹ́ mi tọrọ ọlọ́run náà máa ṣàdúrà fún mi kọ̀rọ̀ tó di mo bá ti di pé ó ń mọ́ àfẹ́ra wa nínú ẹ̀sìn Islam kò sí láì ṣe bí kò sọ fún pẹ̀lú adab pẹ̀lẹ́kọ̀ ó wá di àdánwò fún ọkùnrin yẹn náà lọ́nà wo tó bá wù ú tó bá wù ọkùnrin yẹn náà ah bẹ́ẹ̀ ni sì ṣe sọ pẹ̀lẹ́gbẹ̀ òdodo yìí bí wọ́n ṣe rò tẹ́tẹ̀lẹ̀ mímọ́ àṣẹ sọ ni o sábà ní àkìníkan kìníkan so òun náà ó gbà á pẹ̀lẹ́kọ̀ bọ̀ tí ò bá wù ú náà àdáwò kejì náà tó tí ò bá wù ú kò gbọ́dọ̀ fojú oníṣekúṣe wo obìnrin yẹn olùwà ah, mọ́tò káàkiri pé àyà ah, ta ni ẹ̀bá mọ̀ lóṣù yàrá mi ẹ̀ nínú ìṣègùn ní kan rárá o rárá o tó bá ṣe báwọn làbà pẹ̀sẹ̀ ọ̀bùn sí náà tó bá ṣe báwọn yóò mọ gbèsè ó dà gẹ́lẹ́ bí obìnrin tó ń lo nìkan ọ̀bùn téèyàn fẹ́ fẹ́ téèyàn ṣe téèyàn kọ́ dábẹ́ kí tíba péèyàn fẹ́ fẹ́ èèyàn wá lọ ṣe nọ́vọ̀r èèyàn wá lọ wò ó pàtó èèyàn wá lọ wò ó kò wá tọ́ bẹ́yàn kò wù yàn eléyìí kò sílẹ̀ ìfimẹ̀ owó yẹn so bí o ṣe wọ́ yẹn ó dàbẹ̀ wò fún ọ ọ̀rọ̀ mọ sọ́kà pé àtúntì ẹ̀kọ́ la. tó o bá ti ń sọ nǹkan yẹn wàhálà ìhun mọ̀ pọ̀ṣẹ̀ fún ọ. torí pé bẹ́ẹ̀ ń pò ń ṣe ìfẹ́ sírù ọmọ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni pò ń tọ́ ọmọ ìyá rẹ̀ láti rẹ̀ àdẹ́wò ní fọ́ pé ah subhanallah ó ra màánú màákùn ni láti ká mi dé. ó sì dàbẹ́wò fóbìnrin yẹn náà ẹlẹ́yà yẹn náà máa ní abẹ́wò àwọn afáàyẹ gan ó ní burúkú wọn kàn yọ ìyàwó kàn wó yẹn ọgbà wó yẹn tó tó wọ́n tó wọ́n tó ń sọ báyìí ó fẹ́ gbẹ̀sẹ̀ tó tó wọ́n wù ni ọlọ́run ò dẹ̀ àwọn ní ara ni olùhíyà ni àbí kí ìrọ́nà ni ọlọ́run ni kíní yẹn síbẹ̀ tó kò sí náà tó ẹ wọ́n ti wá owó yẹn wọ́n ti fẹ́ wọn ní stars rárá. so fankihu máa tọ̀ bẹ̀rẹ̀ tó mi lẹ̀ tọ́ba ẹ̀rẹ́ ni wàhálà rẹ̀ so tí o bá ti tọ́ba kó tọ́ba náà ní kíláàsì lónìí kọ́ bẹ̀ padà kó sì mọ bá láì fẹ́ kò sí aburú kankan kò sí wàhálà kankan ntọ́ ẹ̀dánìkan gbé lẹ̀ yẹn ẹlòmíì yóò rí yóò tún ní ah subhanallah ìmọ̀ pẹ́tọ̀ so bọ́dọ̀ bá ti ṣe láyé nìyẹn so هذا والله أعلم طيب نيجي أجرب أقرأ قدر وتي أستقرأ منه بقى ẹ̀ mẹ́rẹ́jọ àti àkídà sọ ìdílọ́kọ̀lá àti ìwọ̀yọ́ ní ìpìlẹ̀ kò sí yàtọ̀ láàrin méjèèjì ní ìpìlẹ̀ but nígbà tó di wípé àwọn dákọ́lù kan ń wọ inú ọ̀rọ̀ ìní àwọn nàfà rọ́kọ̀ láàrin àkídà tó wọ́n mẹ́ta jù a sì rí nínú àwọn àfáà tí wọ́n gbà wípé kò yàtọ̀ náà dì sí wọn gẹ́lẹ́ bí Sheikh bin Baz rahimahullah ta'ala Sheikh Rabi al-Madkhali àwọn fàrọ́kọ̀ àtàwọn mí nínú àwọn àfáà lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà òsì wọ́n fàrọ́kọ̀ láàrin al-aqida wal-manhaj tọ́yìn kí náà fi wọ́n fàrọ́kọ̀ ní pé wọ́n ní àkídà yìí ọ̀nà ìbò táwọn sọ wọ́n ní àjù náà ni sùlùk bóun àwọn sálàfù ṣe ń ṣe nǹkan kọ̀ọ̀kan so falaqidatu indahum lọ́dọ̀ àwọn tó fàdọ́ kan kọlu wọ́n ní alaqidatu àwọn ìdàkùn almanhaj àámú min alaqida wọ́n ní kọ́ pẹ̀lú bá ṣe sọ pé manhaju wọ́n manhaju fẹ̀ ju àkídà rẹ̀ lọ́dọ̀ àwọn tó fàdọ́ kọ̀ ẹ̀rẹ́ àwọn ṣẹ́kì mẹ́tàkálì bọ̀ nínú àwọn afáfẹ́ wọn sọ pé náà àkídà inú ẹ̀ náà ni nínú àkídà náà ni kí ni o manhaju wa bọ̀sọ̀ láàlẹ̀ tábà bílù tí wá ṣe rí káfàrọ̀ kọ̀rọ̀dà tó bẹ́ẹ̀ rí ẹlòmíì orí àkídá lọ́sọ̀rọ̀ jẹ̀mọ́ àlò náà wà but mọ́nájù lẹ́kẹ̀kẹ́ mọ́nájù tó fi ń ṣe nǹkan yìí kò tọ́ dáadáa ẹ̀rọ kí fúlẹ̀ àpèjú rẹ̀ nísìn nínú àkídá lọ́sọ̀rọ̀ jẹ̀mọ́ ẹ̀rí ẹ̀kọ́ tó takò pé ká dóde ká gbowó nínú àkídá adóde owó kọ́mọ kọ́mọ mọ́kọ̀ àbúrò ẹ̀sìn mẹ́gbà yàrá ọmọ ọ̀ràn mọ́ràn ọmọ kékeré kan sàkérésì ẹ ẹ̀rẹ́ kò àkérò táwọn yàrá ń kà lọ àti nígbà bàbí kàtọ́ ẹja náà òbí ẹ̀rẹ́ di pé ẹ bá dóde sún náà o ẹ fẹ́ gbowó kọ́mọ mọ́kọ̀ ọ̀bẹ ọ̀sẹ̀ lérí inú tí àkérà but kí ló rọ̀ǹgẹ̀ manhaj kí ni mẹ́sọ̀dù sùnúkù táwọn sálàfù máa ń lò tẹ́ máa wà ní rúurú Jerusalem lápòjú ẹ lónìí ẹnìkan pè mí fún kọ́ṣẹ̀ kan ó ní àwọn wà níbi ẹnìkan ó kọ́lé ó kó lọ bẹ̀ so bí àwọn sáà ń ṣe àwẹ̀jẹ̀ wẹ̀ wọn ó ní àwọn kan wá dé wọ́n sá bẹ̀rẹ̀ àsàlátù ìmọ̀ irú sóra bọ́ àsàlátù yẹn ọ̀rọ̀ rí fóònù náà báyìí wọ́n á fẹ́ pé ṣé kò kúrò ń bẹ̀ ni àti kí ló ń lè sọ sí irú nǹkan bá tẹkinísì kò sí pé àkídà tẹ tì láyé lẹ́fi bá rú mọ́sálà tó jọ̀rọ̀ àkídà wọ́n gbọ́dọ̀ àwọn sọ̀kẹ́ àwọn sálàfù wọ́n kọ́ iláyé wọn wọ́n ṣe gbá wọn lè máa ń ṣe wàlímà rẹ̀ tó bá ṣẹlẹ̀ but ǹjẹ́ wọ́n pètè ìpèrò àsàlátù kẹ̀kẹ́ tó jọba àmú nínú mọ́níhàjú nínú ìlànà ṣe nǹkan wọn àárín nǹkan ẹ̀rí kí ni sè so bọ́tà fún ìtawọ́ tó wá túlọ̀ túbọ̀ náà àwọn ṣẹ́gun tó bá sọ̀rọ̀ wọn ti àwọn òbí kú wọn tí wọ́n fàrọ̀ lọ́kọ̀ wọ́n ń tẹ̀ wá túlọ̀ túbọ̀ náà bọ́tà tó pé fún bùsọ̀ hábàtì kullihim ní madhabun tó tó pé gbogbo sàábà náà ló ti sọ dákìdá rẹ̀ tó kí náà là kí nítawọn sàábà ìṣẹ̀lẹ̀ ló ṣe kí ni o ló máa ṣe. so akida, akida, rẹ̀ náà ni pé hubbu sahaba wa min hubbi sahaba ó náà ni àtẹ́sílò kàmáda pásítàkà hùn. so ló fi jẹ́ pé àwọn yìí náà mìíràn ni àwọn fàrọ̀kọ̀ àwọn mìíràn ń wò fàrọ̀kọ̀ al-muhim ó ní pé al-aqidatu shay'un wal-manhaj shay'un

láti dá àwọn abẹ́jọ ìfẹ́ fáyé nà láàlá. ẹ̀gbọ́n ṣe sọ pé sẹ́yìn lè fọ̀rọ̀ sẹ́yìn sọ pé sálàfù lòun níbi àkídà ìsbí lòun bí manhaj láà láà so méjèèjì yẹn àwọn kanímọ̀ méjèèjì yẹn mutalaziman ó wà ó lẹ̀pọ̀ ni ọ̀dàbí ọ̀dàbí ọ̀dàbí alìsílámù wa sunna oyè nìyí mùsùlùmí lèmi ọmọ ìjẹ sunna wa alìsílámù wa sunna wa sunna tó yẹ alìsílámù oyè nìyí kàkàtà yà àlùbàdàbàárì sọ nìyẹn tó yẹ nìyí tó yẹ lórí kan àfikàsẹ kí ni o kẹrí kejì tó tí àkídà rẹ bá dáa lóòótọ́ wọn á jẹ bá dáa tó dá àkídà rẹ náà síbi àkídà rẹ náà níbàámu sí àkídà àwọn táwọn sọ yìí náà ọ̀rọ̀ yẹn ò wọlé ẹ tó sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ yẹn ò wọlé bìbí sídà kọjá kó sí bí náà ní nínú àkídà kọkàn mọ́ ni ó lè mọ́mọ́ lórí nìṣẹ́ ewúrẹ́ rẹ̀ ṣe ẹ̀yẹ́ lè sọ̀rọ̀ ẹ̀rọ wà sọ̀rọ̀ nìṣẹ́ ẹ̀yẹ́ lè sọ̀rọ̀ mọ̀tẹ́zílà tí ó dẹ̀ nímọ̀ fún òdìsọ́ ẹ̀yẹ́ sọ̀rọ̀ sún bí kó wà fún òdìsọ̀rọ̀ sún òun kà sọ̀rọ̀ tiẹ̀ kò má ìsọ̀ so ẹ̀sán ló lọ́kàn sọ̀rọ̀ àwọn tọ̀tọ̀ fún un. tọ́yẹ ní ní kí ni kó ṣe kẹta bá dé bẹ̀rẹ̀ ọkọ̀ aláfẹ́ kan ló. wáhíù ló fi ń tẹ́tọ́. ẹ ọ̀rọ̀ pé ẹ náà ṣé nàbí yù àtọ̀rọ̀ àwọn ọmọ jàbàtà náà ṣé nàbí yù ni àbí wàlíyù àbí mọ́làkùnmí màláíkàtullah gba nínú àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ yẹn náà. ó náà àlẹ́ yẹ́bà yìí sọ́lẹ̀ pé kìláàfù àwọn onímọ̀ ìyapa inú wọn lérí pé sí ànábì ọlọ́run ọba ní kádírù ni àbí wàlíyù min awliya illah. àwọn àfa àwọn kàmsárì ibn Kathir rahimahullahu ta'ala àwọn lọ síbi wípé nàbí yòó tó fi wọ́n sọ pé nàbí yòó wọ́n kẹ́tà àwọn sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo tó ṣẹlẹ̀ sí Khadiru àti àdúgbò Musa ṣàtúwọ̀ wasalam ṣàtúwọ̀ káàfù yìí ó kọjá ntí agbára wàlíyù kẹlẹ́ka ṣáà bá bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ tí pé mo sọ̀rọ̀ kẹ́ńjẹ̀ jọ wípé àwọn kẹ́kẹ́ ń bẹ èèyàn lè mọ̀ gan ó kú sí ẹ̀ sábìsì pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ tẹ́lẹ́tì. waliyullah ọlọ́run lè ṣe fàyè ẹ̀mí ẹ̀ táwọn kankan but kò sí tí ó fi establish torí kò sí wáhíì pẹ̀lú rẹ̀ ó lè wo sàkúnlọ pé ah làbàjá yìí pé yá ni sá but ṣé sọ ṣe sọ pé lágbájá ẹ̀rọ ẹ̀mẹ́ kéèsì o ẹ̀mẹ́ kéèsì o bó ṣe ń bá lọ yóò padà di kẹfẹ́ káyé ẹ̀ ṣé ẹnìkan bá sọ bẹ́ẹ̀ tó bá ní wà níyì ọlọ́run o sáà gbà lọ́wọ́ ẹ̀ torí kò sí tó ń ṣe part rẹ̀ so Ibn Kathir rahimahullah ta'ala ó ní tẹ́lá wo nǹkan tí Khadiru ṣe ọ̀gá nǹkan tó ṣe ni pé qatala nafsan zakiyya nítorí nafsi ọ̀pá onídìí ẹ̀mí láì ṣe pé nìyẹn pààyàn so tó bá yẹ pé wìláyà kan ló ń bẹ pẹ̀lú ẹ̀ tó fi wọ́pọ̀ ọmọ yóò ọmọ yìí gan yóò sọ̀rọ̀ bí ẹni kẹfìrí ni kò sí tí ó fi ṣe ìbá sọ̀rọ̀ yẹn so nínú àwọn ẹ̀rí tó lágbára tí àwọn bẹ̀kẹ̀ sí rahmanullah ta'ala àtàwọn tó lọ pẹ̀lú ọmọ wa ni pé ẹni yìí tó fi lé pààyàn wáyé rẹ̀ wọ́n ní ẹlẹ́kẹ̀yìn wá ni pé nínú sọ́tù káfù yìí náà ọ sọ mẹ́ pé wà máa ń fa àtú an amri mi ṣe pẹ̀lú àtọ́dá àfẹ́ mi o ẹlẹ́kẹta nínú ẹ̀rí tí wọ́n mú wa àwọn tó ń pẹ́ فموسى عليه الصلاة والسلام ورا نبينا عليه الصلاة والسلام نبي الله ورسوله النبي والله رباني إشاري òṣìṣẹ́ ọlọ́run subhanahu wa ta'ala náà dẹ̀ tún ní pẹ̀lú báwo ni odidi ànábì ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ọba yóò ṣe wá lọ sọ́dọ̀ wàlíyù nìkan láti lọ kẹ́kọ̀ọ́ tó pọ̀ tó àwọn ìrètí wọn lélẹ̀ àwọn tó sọ fún wàlíyù lọ wọ́n alákọ̀ọ́kọ́ ni wípé tẹ́ ẹ bá wo ìtọ́nàbà subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé fawajada abdan sọ́tún káf ó bá pàdé ẹrú kan min ibadina nínú àwọn ẹrí wa dáadáa wọ́n ní Allah subhanahu wa ta'ala kò ń bí bí pé ní àgbẹ̀jọ̀rọ̀ wọ́n ní torí pé àwọn àbẹ̀rẹ̀ pé ẹ̀ bọ̀ nígbà mílẹ̀ kẹ́kẹ́ pàdé bí ọlọ́run náà wọ́n mọ́ọ̀kì òṣàrọ̀ àyètò àyè àpọ́nlé ni àyè àpọ́nlé tí ó yẹ kó dáàkọ sífà tó wà aṣọ́ọ̀pù jùlọ ẹ̀ka fi ròyìn ẹ̀ àyè àpọ́nlé ni so ìròyìn ẹ̀ tó jẹ́ ròyìn àpọ́nlé jù lọ náà yẹ kẹ́ mú wa mẹ́ ẹni pé tẹ́wọ́n náà wo uslub al-Qur'an lóòótọ́ yá ayọ̀ ànàbí ìtàkùnlá sọ pé tẹ́ìmù yẹn ó bùkátà sí kó ṣàlọ́fà rẹ̀. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين so wọ́n uslubu Qur'an wọ́n bá kẹ́rẹ́ ní pété báwo bàtà níbi sallallahu alaihi wa sallama tó ń sọ hikaya yìí fún àwọn sọ̀hábà hikaya kọ́dìrì mọ́ Bukhari ó gbé wá àkótó lọ nínú kìtàbù tafsir rẹ̀ ó gbé wá mẹ́ ó gbé àdìsí àdìsí abẹ́mi Abbas wá àdìsí òbáyé ibùdó káàpù táwọn kan nígbà tí àwọn kan kọ́kọ́ ń sọ wípé Musa ti ń bẹ níbi ìtàn yẹn àwọn kan sọ pé kèsì Musa ànábì ọlọ́run jẹ́ mọ̀ láwọn kan sọ bẹ́ẹ̀ wípé Musa ti ń bẹ nínú àlùkò Musa tó lọ bá kọ́dìrò yẹn kèsì Musa nabiyullah wa rasuluhu wọ́n ní ẹnìkan bẹ̀ à ń pè ní Nauf al-Bikali Nauf al-Bikali òun wà nínú àwọn tó ń sọ̀rọ̀ yẹn káàkiri ìlú ìgbé musa tí kọ́dìrì lọ bá musa tó lọ bá kọ́dìrì kì í sọ musa nàbí yìí lọ wọ̀rọ̀ sólù ọ̀rọ̀ yẹn làwọn èèyàn kan wá gbọ́ ẹfi wá kàlàyé lọ bá tó sàlàyé fún àwọn sàhábà níbi sallallahu alaihi wa sallam ẹ́ ó ní ọwọ́ lọ bá abdullahi bin abbas tóde bàtàdúrà bin abbas ibn abbas wà kàtà sábà tó sọ̀rọ̀ ẹ má dá so inú hadith yẹn náà gbólóhùn ìtẹ́lò fún kọ́dìrì ń bẹ̀ náà ní abdul sọ́ọ̀lì Eru rẹ̀ so ní tábàjà pé Qur'an kò bá mú láfdù nàbí yìí wá àtúndì náà hadith rẹ̀ àrí láfdù nàbí yìí ẹ̀rí ìdáwọn tó sọ wà níyọ̀ ọlọ́run wa ilé ọ̀sán pẹ́tọ́ àwọn dùn lórí pé wà níyọ̀ náà gbogbo tó wá ṣe ń kọ́ bó rẹ̀ ti wá yanjú ẹ̀ wọ́n ní tọ́ àwọn tó ṣe ẹgbẹ́dẹ́sẹ̀ ẹ bá lọ wo ìtàn àrẹ́bí Musa yìí náà ní àìsọ̀tọ̀ sàràt nígbà tí ìyá rẹ̀ gbé síbi odò tí ìyá rẹ̀ gbé ibi odò láyé ìgbà tí fìlà ọ̀nù pa wọn lèmi Musa náà fìlà ọ̀nù àwọn àti fìlà ọ̀nù so ìyá rẹ̀ tó gbé e so tó nígbà tó gbé odò rẹ̀ ọlọ́run bá ní ara ìyá Musa ó sì wú ó ń wárí rẹ̀ mọ̀ bí orú ọmọ ń ta ara ọmọ ń ta ṣùgbọ́n níta ọlọ́run ní fa awha ìlà ummi Musa. so wọ́n ní sọ wáyù tún wáyù ti mẹ́ńbẹ̀ ẹ̀ náà tẹ́sọ̀ wípé nàbí ọlọ́run ìyá Musa rẹ̀ dó àwọn míì sọ nínú àwọn àwọn míì sọ wípé kò sí ànábì nínú àwọn obìnrin àtàwọn mẹ́ta torí ẹ̀rí yìí náà wọ́n lọ kà ya Musa tó di ẹnìsìn àti ìyàwó Fìràwọ̀n ìyàwó àti Fìràwọ̀n kọ́lá ti rọ́pẹ́ ibi tẹ́lẹ̀ ìdá ọkà so but ọ̀rọ̀ ẹ̀ wọlé kò jẹ́ pé àwọn apá ṣe ẹ sọ pé ìdáfẹ́ ti fa ẹ̀rọ nàbí wọ́n ní ìsáánú dákẹ̀rù ọ̀rọ̀ náà fi yọ wọ́n fi dákẹ̀rù tẹ́ fi sí ẹ wọ́n fi yọ gbogbo ọ̀rọ̀ àwọn ẹ̀sẹ̀ sọ pé àwọn obìnrin kan wà almuhim ò ní pé wọ́n láàárẹ̀ so àwọn ìbùrù kẹsí ìrà àtàwọn méjìlá àwọn sọ pé nàbí ni ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasirun gẹ́gẹ́ bí ẹ̀rọ náà ṣe so gbogbo àwọn wo òmùmù bọ̀rọ̀ yẹn ṣe wá pé ntẹ́ ìtẹ́ kọ́dìrù ń dẹ́wò yìí ó tayọ tí wàlẹ́ yìí kọ́gbọ́n ń ṣe. so but ntọ́kà fọkànbalẹ̀ ní wípé àwọn àdìsí kan bẹ́ẹ̀ tán máa ń sọ pé ẹ̀ kọ́dìrù wà wà láyé ẹ̀kọ́ dà wọ́n wá bí jàdájà nàbí gbogbo lóyún kò fẹsẹ̀ kíni o kò fẹsẹ̀ múlẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ pẹ́ẹ́pẹ́ tí a sọ́yìn àti ọ̀dà àlọ́. then ọ̀rọ̀ táwọn ọmọ jàbàtà táwọn sọ wípé ọmọ ọmọ tí kọ́dìrù pa ṣé kèfèrí ni àbí mùsùlùmí kí ni aslu wàhálà wọn aslu wàhálà wọn ni wípé àdìsí àbẹ̀rẹ̀ kullu mawludin yuladu ala fitra wọ́n ní fọ àbàwáwù yóò ha wídá ni yàwó yẹn sọ̀rọ̀ láwùjọ máa jẹ sáré so wọn àwọn àwọn sọ wípé ọmọ yìí nígbà tí kọ́bìrù pa nǹkan ti bàlágà pé bàlágà bó ti ń sè so bàtí kọ́bìrù wá pa ẹ̀ ṣé mùsùlùmí nígbà náà nàbí kéfì ẹ̀ eh, gẹ́tà argument wọn tó bá yẹ pé kúlù mọ̀ olóòdè rúdò dábàá lè fẹ́tọ̀rọ̀ ọmọ tí ọ̀dà ẹ̀jẹ̀ mi báyìí ọmọ pásítọ̀ tí ètí ìbàlágà ṣé mùsùlùmí ní àbí kẹfì ni. ala lè fẹ́tọ̀rọ̀ gbogbo ọmọ tó bá ti bí orí ìlànà tọ́lọ̀ wọn bí wọn sí wọn bá sọ pọ́ọ̀lù wọn bá sọ ń dèrè ẹ̀tì tó di é bó jẹ́ kí mọ́tàlá ẹ fẹ́ o ó fẹ́ o ṣùgbọ́n zọ́hìrù ẹ̀ náà sábẹ̀ ń pé tó àwọn wọn sọ wípé ọmọ yìí mùsùlùmí ni báwo ni kọ́dùrù ti lè pa mùsùlùmí lẹ́gbẹ̀rẹ̀ náà ẹni pé àwọn ọmọdé wàtá nǹkan ṣe wọ́n tó pọ̀ àwọn àsọ pé tán níta ẹ sọ yìí pẹ̀lú zọ́hìrù àdìsẹ́fẹ́ mẹ́mú wáyé àwọn àsọ fún yín pé tán kọ́dùrù tó pààyàn yìí hata làwọn kú na di anahu waliyu na nà olùyà ìlà kọ́lọ̀ tó ká sọ pé mú lọdọ n gan ni pé kì í ṣe ànábì waliyu a wà sọ yìí pé ìgbà tó sọ yìí pé gbogbo ohun tó ń sè mọ́ an amuri ìfìfẹ́ inú mi ṣe ọlọ́run ní kì í ṣe bẹ́ẹ̀ o àjẹ́ ikú Allah subhanahu wa ta'ala bóyá èyí jẹ́ mùsùlùmí mùsùlùmí nínú tó bá padà bàlágì àtẹ náà orí kúfùrì náà ni ó wà torí ìfìtàkùn bí ẹ̀ sì wà ní sí yóò kò rí gbogbo àwọn bí tẹ̀kìdìrì ká sọ pé ọmọ pásítọ̀ náà ní sí àbá ìwò sàkó nítorí náà ni ó padà jẹ́ àbílẹ̀ kan potential pastor ló náà but aslan tó bá lọ kú lọ́dọ̀ ọlọ́run nínú fásitì wa tọ̀ ọ̀dọ̀ ọlọ́run tó bá kú kọ́bílà bolog àárín àwọn ọmọ sọ wípé wọn ò gbèjìlẹ̀ alàlùfẹ́tọ̀ àyẹ̀nà bọ̀ nínú ìdájọ́ ọ̀tọ̀ ọmọ ènìyàn ìdáhùn ọ̀gbẹ́ ah ọmọ yìí ọmọ náà ti pé láti ìbẹ́ kékeré wọ́n ti mú lọ sí ṣọ́ọ̀ṣì tó ti lọ tó ti mọ̀ so ẹ̀ á máa wo ìdájà tó wà fún wọn lẹ́nu pátápátá ni pé ntí ọ̀nbẹ́nu sọ yìí bùkọ́rí tó clear bàtà bílẹ̀ bìrà bá tó wá sọ gbogbo òtẹ̀ ìtẹ́ gbogbo ọ̀rọ̀ kọ́dúrà àti mú sá fún wọn ọwọ́ ni fàkànà abdullahi ibn abbas radiyallahu anhu yaqra wọn abdullahi ibn abbas nínú kìrá àti tó bá ń ka sura káfù yìí yóò sọ yìí pé wà kànà amamahum malikun tẹ̀pẹ́ nígbà tó sọ̀rọ̀ nípa sàfínà ó ní yaqudu kulla safinatin salihatin gọ́sùmẹ̀t níbi bá abbas máa ń kà ní pé ọba yìí máa ń gba gbogbo ọkọ̀ ojú omi tó bá dáa yóò gbà pẹ̀lú ìjẹnipa ẹ̀ tó máa fẹ́ ka títí gùlám yóò wà ní wà á mẹ́lì gùlám abdullahi bin abbas ni o lórí tí ẹ̀dẹ́ gùlám yìí fàkánà káfíràn fàkánà ọlọ́run abbas yóò fi ìsìpáṣẹ ọmọ gùlám yìí kékeré mi so àwọn òbí rẹ̀ sì ré mùmínẹ́yìn fàkọ̀ṣí náà yóò rẹ̀ sí kọ̀ọ̀rọ̀ mọ̀ tó gẹ́ náà wọ̀ kó fọ́ so nísìnyí abdullahi bin abbas sọ mọ́kífù rẹ̀ wàmàkánù rẹ̀ ti tafsir gbogbo yẹn ló mọ̀ so mọ̀fúnmù rẹ̀ rẹ̀ ìyẹn tá a bá tẹ̀ kọ́ bá yín sọ pé wàlíyù ní kádírù nìyẹn tá a bá ti bá yín sọ pé nàbíyù gẹ̀ ni kò sọ̀rọ̀ gẹ̀ mọ́ torí pé nàbíyù àmbíyà ọlọ́run bá máa ń fi nǹkan míì àìmọye nǹkan mọ̀ wọ́n tẹ́lómìn tí ẹ̀sọ̀ sí wọ́n ṣe kí ni o tí ò lè mọ̀ kí ló fà á tọ́lú sọ́lá àlùwà àlùwà sọ́lá tí ó sì sọ̀rọ̀ àsọ́ọ́lẹ̀ kí ló sọ nípa Hasan ó ní ah, ọmọ mi yìí Allah subhanahu yóò fi ṣe islah láàrin ikọ̀ mùsùlùmí méjì tì ń jà ṣé nǹkan tí ànábì ń sọ̀rọ̀ ẹ̀ ṣe hasan ṣe kí ni o tó ti dàgbà. so kádìkan máa sọ pé ah, ẹ̀rọ ìwọ hasan yẹn o ọlọ́run kan àfihàn jújà kan ní ara ilẹ̀ ẹ̀mẹ́ta sọ̀rọ̀ àwọn àkùtì kí ni dẹ́kun kò ti ẹ tó sọ̀rọ̀ fún wa ló fi sọ so pàtó nígbà káyọ̀ tọmọ yẹn bá ṣàlóòótọ́ kí ló jẹ́ o torí pé tí wọ́n fi sọ yẹn wáyù tó ti yára ìnira so pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ àìkọ́ ni àkàtì ìmọ̀ràn náà ní alẹ́ òótọ́ ni kò sẹ́rìí mẹ́rin tọ̀ kúlù mọ̀ ojú náà fi tọ̀ ọ́ ní òkè wò pé òótọ́ ni gbogbo ọmọkàn náà ló tọ́ orí fi tọ̀ ọ́ bí wọ́n sí pé òní kọ́tù ìṣèwà lè pààyàn. <laughs> tó kó àwọn afọra wọn ètò bíjà náà ni àbúrò àbèjì àti àwọn aláfẹ́ jàbàtà mi wọ́n sábà ètò bíjà náà rẹ̀. so ẹ̀yà kẹfẹ́rí lè kẹfẹ́rí kí حديث موجود في صحيح البخاري ونسأل الله تعالى السلامة والتوفيق هذا هو العلم عند الله so, والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته If you had that about Juku,